وآله وأصحابه ومن والاه adúgbò fún ọlọ́run ọba eléyìí tí ó tún fi àánú rẹ̀ tó fi dá padà sí ìjókòó yìí ní òní. ìjọ kọkànlá nínú oṣù ṣàbáyé fourteen thirty six hijiri salaamu alaykum wa rahmatulahi wa barakatu. Ah, kí a máa bínú pé ọlọ́wọ́ ajá yìí jẹ́. níbi tí a bọ̀rọ̀ dé ní ọ̀rọ̀ nípa ìwà ànábì sallallahu alaihi wa alihi wa sallam. nígbà tá ni wọ́n bi ìyàwó Aisha radiyallahu ta'ala anha léèrè nípa kíni ìwà òjíṣẹ́ Ọlọ́run kárìkà sọ fún òjíṣẹ́ Ọlọ́run dá wọn lóhùn wípé abẹ ìyàwó Aisha dá wọn lóhùn wípé olùkóhólì Qur'an ìwà rẹ̀ òun náà ní kíni òun ní al-Qur'an oníṣẹ́ máa ń ka Suratul Mu'minin tọ́ba ti pẹ́ máa ń ka àárẹ̀pá ti ka àwọn àyà yẹn fún wa níjẹ̀jọ́ ìpè ẹni tọ́ba jẹ́ múmi nínú wa rẹ̀ asọ́run kí á ní àmẹ́nà onísọ̀sọ́kúsọ aṣọ abẹ́ rẹ̀ àmàfi àlùkáwà ni. gbogbo ṣé ọlọ́run tọ́wọ́ náà lọ́kọ̀ àánú wọn là nẹ́bí máa ń ṣe má ṣe ànásùsọ́lá wa jìnà sí. pẹ̀lú àánú ọlọ́run ọba lé ní inṣàlá nínú kìtàbí al-adab al-mufrad a tún máa tẹ̀síwájú ní ẹnu ọ̀nà àbáwọlé míì tí ó tún kàn òun náà ní báábùn laysa al-mu'minu fìtọ́ àánì ojú ọ̀nà tí ń sọ fún wa yìí pé ẹni tó bá jó nígbàgbọ́ òdodo ìmọ̀ afẹnugún yẹn ó ká wò yẹn sùn ó fẹnugún kí lágbájá bá yà àkọ́dà ìpè kìí ṣèwà onígbàgbọ́ òdodo tíyẹn bá tẹ lákìsí yẹn tíyẹn fẹ́ pé yẹn á pè lákìsí níyà ni ọ̀tọ̀ nínú ẹ̀kọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba kọ́ wa lórí hadithi tí a fẹ́ ka ìhun náà ni hadithi tó jẹ́ sahihun li ghairihi wọn ni hadith yẹn ọlá làáfíà kìí ṣe pẹ̀lú ẹgbẹ́ wa tá a fẹ́ kà yìí torí àfitì ọ̀rọ̀ yìí ọ̀dà wọn ni wọn pè nìkan ní ibùnú zayd pé sọdúùkù lẹ́nu yẹn olódodo ni ṣùgbọ́n yóò tẹ̀ ó máa ń ṣàṣìṣe àwọn ọ̀sà hadith yìí sáwà nù kí ni ọ as-silsilatu as-sahiha ilẹ̀ alámatul imam al-albani ike imaamu hakim náà fààyọ àti tirimọsi nínú alibiri wasila báàbù mọjá àfitọ́ni wọláàni ojú ọ̀nà ẹ̀hún tó wá nípa ìfẹnugún ni àti ìṣépè fún ni. wọ́n ní àti kí hadithi àbí ìhòòhò mi ń bẹ tí ó tún padà jẹ́rìí sí kí ni hadithi náà náà ni hadathana abdulrahman bin shaiba. hadathana abdulrahman bin shaiba kọ́ akhbarani ibn abi abilbadi. ọ̀rẹ́ yìí. زيد عن كثير بن زيد عن سالم بن عبد الله قال ما سمعت عبد الله لاعنا أحدا قط أي إنسان وكان سالم يقول قال عبد الله بن عمر قال رسول الله صلى الله عليه وسلم لا ينبغي للمؤمن أن يكون لعانا أنا حدثني عبد الرحمن بن شيبة عبد الرحمن بن شيبة ọba wa ibùnà abil fudayik ó fún mi ní rògbò alátọ̀dọ̀ kẹsíyẹ rògbòn zayid ìyẹn náà sọkọ́ alátọ̀dọ̀ sáàlì ibùnà abdullah ó ní mo gbọ́ abdullahi á ní mi gbọ́ abdullahi láàánà àhàdá kọ́tún mi gbọ́ kí abdullahi kó ṣépè fẹ́nìkan rí kó ṣépè kó sẹ́bi léèyàn kò ní dáa fún kò ní èyí tó ṣe pé máa ń pọ̀ lẹ́ ẹlòmíì ṣépè títí ó dẹ́n ṣépè fáwọn ẹ̀ ẹlòmíì àti pé fún nǹkan ẹ̀gùn kò da fọ́kadà yìí ni à ó sì ń gùn irú ọ̀kadà tí yẹn ṣe pé sọ èèyàn ọgọ́rọ̀ tó gùn mọ́ èèyàn ọ̀pá sí nìyí torí pé máa jà lára nínú àwọn ìkìlọ̀kìlọ̀ táwọn sọ sẹ́lá tó ṣe fún àyíká nínú ẹ̀ nìyẹn èèyàn ọgọ́rọ̀ sí pé fún nǹkan ẹ̀gùn ọgọ́rọ̀ sí pé fọmọ torí pé yẹn lè padà jà lára ẹ̀ àti pé fọ́kọ ẹ̀ ibi ọkọ̀ yìí ìyàwó mi àwọn àti pé fọ́kọ àti àwọn àti pé fúnra wọn àtọmọ ẹ̀rí ó ní mi gbọ́ kí Abdullahi ó ṣépè fẹ́nìkan rí láìsà laisa wọ́n ní láìsà ìnsánà níbí báyìí túmọ̀ rẹ̀ ni pé ilá ìnsánà àfihàn kan ẹ̀rí wọ́n ní irú eléyẹn ó ṣépè fún bó ṣe wánú ẹgbàá wáyé fún láwùjọ ilá mọ̀rọ̀ ẹ̀ẹ̀kan péré. ńlá lè sọ pé ó ṣe pé ọlọ́run lọ́mọ yìí èpètẹ́lómi iṣẹ́ lónìí gan ọlọ́run lọ́mọ yìí ẹ̀. igbe nù tẹ àfàwọn Abdullahi ìpè ni wọ́n ṣe pé bóyá ẹ̀kan òun lọ ṣe pé fún yàn tọ ẹni yẹn sì lẹ́tọ̀ọ́ ṣe pé ìpè ẹ̀kan ṣoṣo náà dẹ̀ ni. wọ́n ní nílà àbá àfẹ́ pé ó ṣe é ṣe kó ṣe pé lẹ́yìn ní okùnfà kan tọ́fà tó fi rí i pé lágbájá báyìí sí kíni ọlẹ́tọ̀ ti pé hátà ṣàìtàn gan kí lọ́lọ́run fẹ́ lọ́dọ̀ wa ká sì sí àádà yìí a'udhu billahi minash shaitanir rajim ẹ̀rí kèfèrí kan tá ní ká sí pé torí tí lánàá bá bẹ̀rẹ̀ tó bá fẹ́ jà báyìí kò ní tẹ́lẹ̀ mọ́ ṣépè bá fẹ́ máa jà lọ ṣépè ọdẹ sì máa tẹlẹ títí tó fi máa tó ìran keje lóòótọ́ kì í sàdísì ṣùgbọ́n a bá ọ̀rọ̀ yẹn náà rọ àwọn ẹni rẹ sábà lọ ka àdáwọ̀ dáwà Imam Ibn Qayyim rahimahullah ta'ala àákàn nínú rẹ̀ ìpèsè gbogbo láàánà kẹ láàánà yẹn máa máa lọ títí tó fi máa dórí ìrìn keje ègún yẹn dẹ̀ sì máa jà dìgbà yẹn nìyẹn fi gbọ́dọ̀ sọ̀ra fún èpè wọn ni Abdullahi ibn Umar gẹ́gẹ́ lilimọ́mìnì aniyẹ̀kúnẹ́lá ààrẹ ọ̀sẹ̀ tó fún mọ́mìnì ọjọ́ ẹni tí ó máa ṣépè fún yẹn tí wọ́n máa ṣépè tó máa yẹlé pè ká má gbàgbé wípé ńgbà tó ń sọ̀sẹ́lá tí wọ́n sọ pé àwọn nẹ́gà sí iná ẹgbẹ́ ànábì wọ́n náà wọ́n nẹ́gà sí iná wọ́n á rí pé kìkì dáhùn ẹni tó wà nù náà làwọn dání o àwọn obìnrin àwọn obìnrin wá béèrè lọ́wọ́ àná sọ̀sọ́ láńpẹ́ kí láti ṣe òjíṣẹ́ ọlọ́run níbẹ̀ ni àwọn obìnrin wọn máa ń ṣe kí ni ọ̀yẹ̀ kúrú ní làásìr wọn máa ń sa ìmoore fún ọkọ tọkọ bá fi gbogbo lẹ́lẹ̀ yìí ṣe dáadáa fún ọ níjọ́ tó bá ti ní ìdìkan kan tọwọ́ rẹ̀ ọba tí ìbá kò sí nǹkan rí nìyẹn nítorí àwọn oúnjẹ kan pọ̀ nù náà nínú ẹgbàá wa mi ó lè pè wọ́n máa ń pọ̀ wọ́n máa ṣe pè lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí ẹni oníkọ̀ọ̀sẹ̀ fún mùmí ni wọ́n lè ṣe ọlọ́run máa ń sọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ fún mùmí ni àníyànkó náà ana àná ọ̀yà ilé pé yóò máa ṣe pé sọ̀yàn. báyìí nù hadith yìí a gbàgbọ́ yé ń bẹ̀ yìí pé ádámù lówó kó sí àárọ̀ the nurse bizami walghiba wanahwihima. a gbọ́dọ̀ kó sínú personality àwọn èèyàn ìjọmọ nìyẹn yẹn pẹ̀lú ká máa bù àti àti ohun tó tún jọ méjèèjì ẹ̀rí kó ní béèrè béèrè béèrè ní níjẹjọ ẹgbẹ́ téèyàn bá rẹ nìkan tí ọbẹ̀ ọbẹ̀ fẹ́yàwó ìyẹn sì mọ́ láburú nípa ẹni tí obìnrin wa béèrè lọ́wọ́ yẹn pé lágbèjá lóun fẹ́ fẹ́yàwó ẹ́ àbí ẹ̀yẹn gbọ́ pé lágbèjá fẹ́ fẹ́yàwó obìnrin yẹn wá báyẹ̀ pé lágbèjá lóun fẹ́ fẹ́ òun kí làmọ́ ń pa rẹ̀ bọ́yọ̀ lẹ́nu èèyàn là bóyá olóró ju ni èèyàn là bóyá ọ̀pàrọ̀ ni èèyàn là mọ́lẹ̀ lápẹ̀rẹ̀ tí fẹ́ fẹ́ pé ọ̀lẹ́ kò ní sẹ́ lápá ni òun náà sì rí táwọn ẹgbẹ́ rẹ̀ ń sọ fáwọn òun òun náà bá ló wọn fẹ́ aláìmọ̀ wọn ara wọ́n á wádìí ẹ̀ lọ́dún èèyàn là dáadáa ike lágbájá tó wí tó bá yẹ pé ń pọ̀ ọ̀rọ̀ súnà ó wà ó onísúnà so àwọn àbá wa yẹn nẹ̀nẹ́ ìpè irú ni ríbà n'isi á rí i pé ọwọ́ àna hadith tó lálàáfíà yìí pé ìmọ̀ sọ̀rọ̀ yẹn lẹ́yìn okùnfà kan ni nínú okùnfà tí ó fa ìyà sáré tíyẹn ọba sínwọ́ nínú ẹ̀ tó jáde láyé òtítọ́ ọlọ́run béèrè lọ́wọ́ àwọn ńjọ́ kan àtẹ̀dẹ̀rú ǹjẹ́ ẹ mọ ohun tí ń ẹ̀yìn àwọn sọ̀hábà nínú ẹ̀kọ́ táyẹ kákọ́ lára àwọn sábẹ́ nìyẹn wọ́n ti mọ̀ ọ́ ẹ̀rí ọmọ kéwúdí ọ̀lẹ́kọ̀ọ́ òun ni wọ́n máa ṣáájú olùkọ́ rẹ̀ pípọ̀ wọn gẹ́ lè ti mọ̀ wọ́n lè ti ní díẹ̀ nínú ìdáhùn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n láti ti lè tẹ̀síwájú nù mọ̀ wọ́n bá ní ọlọ́run lọ́mọ àtẹ̀jíṣẹ́ rẹ̀ ìjíṣẹ́ ọlọ́run ní sẹ́rí rí bá òun ni díkìrù ka ìmọ̀ yẹ kírọ́ọ̀fù kọ́ ọ máa dárúkọ arákùnrin rẹ pẹ̀lú ohun tó yẹ pé kò ṣe kíni o pẹ̀lú ohun tọ́kàn rẹ kọ̀ tí ò nífẹ̀ẹ́ sí. ẹ̀yìn pé tó bá gbọ́ ọ báyìí kò ní nífẹ̀ẹ́ sí. wọ́n á bí anábì léèrè sallallahu alaihi wasallam pé tó báyìí pé ohun tá a sọ nípa ẹni yẹn ó ṣe ń tòótọ́. òjíṣẹ́ ọlọ́run ni ọ̀sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn náà ni. tí ọba wa ṣe ọdìbà hàtà ó ti parọ́ ọmọ nìyẹn. ẹ̀rí ó ti parọ́ ọmọ nìyẹn báyìí nísìn ṣé tí wọ́n bá béèrè lọ́wọ́ èèyàn obìnrin kan fẹ́ fẹ́ yà ó ó sì rí ipò lóòótọ́ ni abẹ́ obìnrin kan fẹ́ lọ́kọ wọ́n fẹ́ fẹ́ níyàwó ọwọ́ abá ọ ìpínlẹ̀ lágbára yìí lọ́mọ àkọ́nu dàmí kílẹ̀ mọ̀ ń parẹ̀ ẹ̀ páyọ̀ ọlọ́run o sàáfà dẹ̀ ní àfáǹsẹ̀ súnmẹ̀ tó tọ́ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan oníṣẹ́ lápá obìnrin ọ̀dẹ̀ gbowó obìnrin máa jẹun torí kéka ẹsẹ eré pé kéèyàn kẹsàn kó kẹfẹ yàwó ẹni àwọn bẹ́ẹ̀ ọ lọ ṣiṣẹ́ owó wàá lọ wá owó wàá fi fún obìnrin lóúnjẹ àwa ní kẹkẹ wa ní inshallah inshallah ń ó ṣiṣẹ́ yẹn ọ wàá gbàrọ lọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí yẹn bá wàá da obìnrin yẹn lóhùn yípo lẹni olóròjú ni lápẹẹrẹ àbí ahun ni tí ò ti ṣe rí bàbá yẹn mọ́sálà nìyẹn. kéèyàn ò ti ṣe ọ̀rọ̀ ẹnìyẹn lẹ́yìn torí téèyàn bá sọ ń sojú ẹ tọ́wọ́ ẹ̀ ọjọ́ wọ́n jọ jókòó báyìí ni obìnrin yẹn jókòó ọkùnrin yẹn jókòó tí ìbá ṣe ń tó ní ìkíláàsì ó léwu o ọba àfààní ọwọ́ àǹkálẹ̀ ń báyìí náà wọ́n fẹ́ fẹ́ yàwó ń jọ̀kẹ́ wọ́n á jọ wá àtòbìnrin yẹn gangan wọ́n á sọ pé kí n fáwọn ọmọ rẹ̀ wọ́n á ní tọ̀ ìwọ́ tó fẹ́ fẹ́ yàwó dáadáa ẹni tó fẹ́ fẹ́ ọ̀wọ́n tó àwọn ti máa gbọ́n kalẹ̀ mi báyìí kọ́dà ń gbọ́ ó padà á bá mi lẹ́yìn pé ṣáàṣì àhàhà. inú ilé lọ padà yí ipò owó wa ni mo ní yìí lẹ́ni kí n mú wá bá báyìí wọ́n ti fẹ̀kọ́ fún wa náà mo ní báyìí ni o mo sì sọ fáfá rẹ̀ pé mọ̀ báyìí ọmọ àwọn bó máa ẹni yìí dáadáa lẹ́nu yìí kùn sí. sí kìí ṣe gíbà kìí ṣe gíbà tọ́lá àwọn afáwa ti yọ nǹkan mẹ́fà kẹlẹ́ ipe ká yọ kó nínú ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ní azamulai sábìrì ìbàdàn fèsì tàtín mùtàzọ́lìmí wọ́n mú àrùrífín wọ́n mú àzìrín azamu ìbáwí àbí ìkẹnubọ̀ yẹn lára kéèyàn sọ nípa fashionality yẹn lẹ́yìn sàbí rí ìbátan ìsọ̀rọ̀ ẹ̀yìn la lè pé sí ìṣe ìtàtí níbi nǹkan mẹ́fà mọ̀tàzọ́ lè rìn ẹni tí ń ké gbàjarè ẹni tó bò ó ó mú ẹ̀sùn àbòsí wá mo ní kí n wá bá yín ni o ó rí i pé bọ́yá àfa kan páyọ̀ ọlọ́run yóò sì sòdodo láàrin àwọn ẹ máa gbà mí ẹ bá ń ṣe wáàsí fún mi wọ́n máa bò mí sí i wọn máa fún mi lóúnjẹ wọ́n máa ń wọ́n máa yan bẹ́ẹ̀dì mi lódì ìsìn fún mọ́sẹ̀ adẹ̀ lóbìnrin mi ọ̀sán pé èbí kèrè sóúnjẹ. e si rí kwe pé gbogbo àwọn ọ̀rọ̀ kò fún mi lóúnjẹ ọ̀yà hun ni kò fún mi ní nǹkan ẹ̀nì tí yẹn bá ń wí lójú ọkùnrin yóò dùn. ṣùgbọ́n gbò ti já sí pé nìyẹn jẹ́ alábòsí ọ̀rọ̀ rẹ̀ tí yẹn lọ́ọ́ mú tẹ́lómìn létí lẹ́yìn rẹ̀ ìṣèlérà àkọ́kọ́ ni mutazọ́ lèmi. wọ́n lára pàrẹ àpẹẹrẹ eléyàn lójú ayé ànábì sallallahu alayhi wa sallam nígbà tí nígbà tó pa ìgbà tó fi ń sopó lọ àníṣe sálámù ẹgbẹ tó bá ti parí okó rẹ yìí gbọ. Fatima bint Qais radiyallahu ta'ala anha wọ́n ti fura mọ̀ wípé ajá sí pé ó ń ṣe ọlọ́run nímọ̀ rẹ̀ fáwọn nìyẹn. ìgbà tí wọ́n wá parí okó wọ́n sọ fún jìṣọ́ ọ̀sán sálámù wípé àwọn ti parí okó àwọn. ọ̀dà ta ló ti wá kẹnu dàgbò òun fẹ́ fẹ́ ọ. ó nìyẹn méjì ti wà àtẹ̀sí ah, ah, dèbí lẹ́nu ibi hindu lọ́yẹ hindu bint Utba radiyallahu ta'ala anha imratu Abi Sufyan òun ọlọ́lọ́ wọlé ti àní sọ̀sẹ́lẹ̀ wípé inna Aba Sufyan rajulun shahihun Abu Sufyan tọ́jọ́ kó ni Abu Sufyan tọ́ bá gbọ́rọ̀ yẹn á wọn ò dẹ̀ sí mbẹ̀ tó fi lọ sọ̀rọ̀ yẹn ṣé ká pè lọ́rọ̀ yìí yìí sọ̀rọ̀ yìí nítorí pé mùsàbọ̀ lé wọn ní ìyá wa hin tí wọ́n fẹ́ ká ń sọ̀sọ́ lọ́nkọ́ táwọn sọ́nà lórí ìṣẹ̀lẹ̀ yẹn ṣùgbọ́n wípé yìí tá a máa ń ṣe lọ́dọ̀ wa yìí tá a sọ bí òní lójútùú là máa ń ṣe ń tia ìyẹn ni gíbà kákẹ́ ìjókòó látàrọ̀ báyìí kákẹ́ mú ọ̀rọ̀ àfáà kan àbí ká mọ́rọ̀ ọkọ̀ ọlọ́kọ̀ kan àbọ̀rọ̀ ìyàwó àrẹ́sì gẹ̀ẹ́sì tá a pè sákèsí pé ohun tó ń sì yé ọ̀dà lótìtọ́ lóòótọ́ wọ́n ti wá mẹ́sùn rẹ̀ bá wa pípẹ́ ní yé ọ̀dà àwa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn sílẹ̀ fi sú àdẹ̀túká lórí bẹ́ẹ̀ èèyàn gíríbà láàpẹ̀ yẹn o bẹ́ẹ̀ ti yá wa yàní mùtàkọ́ lèmọ̀ ni wọ́n wọ́n mẹ́sùn ọkọ wọn lọ ìfẹ́ kò ní ahun ni kò dẹ̀ ní fún yẹn dúkìá èyí tí ó tó yàn àtọmọ àfi èyí tí yẹn bá lọ mú lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run àgbẹ̀fẹ́ kó mọ yẹkìfíkì wọ́n bá ní mú nínú dúkìá rẹ̀ ní tó bá máa sọ àtàwọn ọmọ ẹ̀ ẹ̀rí obìnrin pé ẹni àkọ́kọ́ ká nítọ́gbọ́ sọ̀rọ̀ èèyàn náà ní kí ni mọ̀tàzọ́ lè mí ẹni tó mú ẹ̀sùn èèyàn tó mú lọ fọ́dọ̀ ẹni tí ó gbà lórí ọ̀rọ̀ yẹn bọ́yọ́ lágbára jùlọ bọ́yọ́ jù lọ bọ́yọ́ jágbà bọ́yọ́ jáfàṣẹ wa. ẹnì kejì wọ́n mọ̀ àrífín ẹni tí ń júwe yẹn ẹnì pé lọ́dọ̀ àwọn lábá ní ẹsìn bí yẹn bá fọ́jú afọ́jú náà wọ́n pè àtàwùsá bí yẹn bá sì yàrọ̀ àrọ̀ wọ́n pè ẹni ọba fínrín wọ́n lọ gbẹ ẹni ọba sara, wọ́n lọ sara náà ẹni ọba kúrú lọ kúrú ẹni ọba ga wọ́n lọ ga dógò ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n bí báyìí gíbà ni lọ́dọ̀ ọjà abẹ́ ti kẹ́ ṣùgbọ́n ìlànà ẹ̀sìn ń jóye wáyé pé kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yìn tọ́wọ́já sí pa afẹ́kọ́ fi gẹ̀ẹ́tì ẹni yẹn abẹ́ ti kẹ́ ṣùgbọ́n mọ̀ àrùfín ẹni tó ń júwe yẹn tọ́wọ́ ròyìn ẹ̀gbẹ́ ẹ̀ ah, mọ ẹ̀rí wọn lè fẹ́ ròyìn inú àwọn afá wa tó já àwọn afá tó níyì mí wọn lè sọ pé ẹni tí máa lanú lẹ̀ ni wọn ṣùgbọ́n lọ́dọ̀ tí òye bú làwọn pè ìgbẹ́ lọ́pọ̀ bàbá yìí wọ́n máa ma lanú lẹ̀ bẹ́ẹ̀ da tiẹ̀ ṣe rí nìyẹn bóyá láti kékeré ló ti ń ṣe ó dẹ̀ sì ti mọ́ la àbẹ́ ti kẹ̀ tí bá ń rẹjú wọ́n ní rẹjú tí bá ń tiro wọ́n ní tiro tọ́ba yẹn fẹ́rin náà ní wédewéde ẹlẹ́rìn láàrin ọkùnrin dàn háàkì yẹn ṣùgbọ́n àfàwọn dàn háàkì ń bẹ àwọn àmọ̀ bóyá náà wọ́n fi ń pè wọ́n ní dàn háàkì wọ́n bá ní dọ̀ háàkì lèèyàn náà ní kíni ọ̀kẹ́ fi rú dọ̀hìkì ẹni tẹ́rin ẹ̀ pọ̀. wọ́n mọ̀ arúfin ẹni tó ń júwe yẹn a lè sọ fún ti gígbà o. kíkẹ́ sórí wọn tóbi báyìí sẹ́sì rántí. wọ́n fẹ́ sọ fún ọmọ mi kẹ́ wọ́n á sọ fún ọmọ tó fẹ́ bá rẹ pé ọmọ tó rẹ sọ fún orí rẹ tóbi òun bá bú ẹ̀rín náà ìjúwe ni ìṣe gíba rẹ̀ fa. ọjọ́ ìlọ mú aṣọ kẹwàá tí ó lọ ya tí ó lọ ya lórí pé orí tiwa sábà máa ń tóbi. so irú eléyìí ní sì kìí ṣe gíba. àbẹ́ sì kẹ́sì. sẹ́yìn ni pé nígbà tí ẹ ṣe àfáwọn ọdún lẹ́gbẹ̀ẹ́ mọ̀sán jọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ tí tó ti rìn wọ́n sọ pé ó ti rìn. àbẹ́ sì kẹ́sì ọkẹ ìjà pé ìtọ́ ṣẹlẹ̀ táwọn asúrínà àwọn tó fẹ́ máa fi ẹsẹ̀ ẹni rẹ́rìn pé ẹsẹ̀ yìí ti ti jù à ah! ìṣẹ́ ọlọ́run wá sẹ̀ wá sọ fẹ́sẹ̀ ẹni tí wọ́n sùn tó lọ́dọ̀ ọlọ́run kẹ̀ ẹ́ ń fojú dẹsẹ̀ tí ń rìn ìrìn wọ̀n èdè kéré mi bà lọ́dọ̀ ọlọ́run. àbẹ́ ti kẹ́tì ẹni pé wọ́n sọ yẹn ò ga torí ilé ọyẹ kí yẹn pamọ́ ni odidi àfa ẹsẹ̀ rẹ̀ ti sọ yẹ ká máa wí ìtàlẹ́ ńgbọ̀ bá wa ti sọwọ́ mọ̀ àrèfín ẹni tó ń júwèé yẹn àlẹ́ sọ wọ́n mọ̀ ha zèrìn àtẹ̀ntó ń sọ yẹn lára. ibẹ̀ láwọn abọ̀ ti fi hadithi Fatima yẹn ìyẹn náà nípìnlẹ̀. àbẹ̀ ti kẹ́sì títí oní ti muharrif yẹn ìyẹn gbogbo eléyà máa rí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà wa tí wọ́n nímọ̀ nípa ilmu rijal nínú musalol hadith ẹni tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa àfáà míì. wọn júwe rẹ̀ pé mo ṣe kuru ni ó ṣe ga ni ó dúdú wọn lè ní àmì ọ̀dà ìwòrú àfáwà òwe ni rahimahullah ẹni tó jẹ́ yàní eh, ẹni tó jẹ́ ẹni ọlọ́run jù nínú àwọn tàbí ẹ̀yìn wọ́n sọ̀sọ́ láǹtì ròyìn ẹlẹ́kọ̀ọ́ tó di pọ̀ lọ. ròyìn wọ́n sì gẹ̀ẹ́tẹ̀ ṣùgbọ́n nínú yẹn tá a bá ń gba á pé wọ́n ní ipa ìwòsàn ẹ̀yẹn ni pé ẹ̀ṣẹ̀ díẹ̀ ọ wà ní ara rẹ̀ ẹ bá fẹ́ mọ àbóhùn ni àbí kéésù wọ́n tún lóyìn bá gbọ́n yẹn náà ti ọwọ́. ẹ̀wọ̀n pé táwọn bá ń gbọ́ lọ́dọ̀ ọ̀dọ́ ọ̀gá ah, ẹ má wù í mọ́ ẹ̀ṣẹ̀ dákọ̀ àfa àlásẹ́ bó láti á mọ́. torí bẹ́ẹ̀ ìrẹ̀ ọmọọ̀rù tọ́ba bá ọ láyé àbẹ́ tọ́ba bá nu ẹni kó ṣàdúrà fún yín wọ́n dẹ̀ sùn tòótọ́ ọ wá láti yamani wọ́n sì gbóògbòòrò yẹn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sì bala rẹ̀. ọ̀rọ̀ yẹn ti clear bẹ́ẹ̀ tó ń kẹ́ wípé ọ̀rọ̀ mọ̀árìfù pàǹjúwe yẹn yẹn á wà sọ́dọ̀ àwọn àfọ̀ onímọ̀ hadith sọ́dọ̀ àwọn sọ bójú ṣe rí wọ́n sọ bẹ́sẹ̀ ṣe rí bá pa ṣe rí tọ́wá yìí one more ha dìrín in tí so yẹn rárá. irú ẹ̀ ń bẹ̀ lára débi hadithi Fatima yẹn bintu mo ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé nígbà tí Fatima bintu Qais tó ń ṣoko lọ́wọ́ àwọn sọ̀sọ́lá tó bá ti parí oko ẹ̀ mi ṣé kí n mọ̀ kọ́ parí oko. ìgbà Fatima parí lọ bá oníṣẹ́ ọlọ́run ń kóhun ti parí. ọlọ́run wa ń ta ti ti rí tó ti sọ fún òfin ẹ̀fẹ́ ni àwọn méjì ti wá ẹnì kíní tó wá ọlọ́ngbè ní abuja ẹnì kejì ní Muawiya àwọn méjèèjì náà wọn láwọn fẹ́ wọn ẹ̀rí ọlọ́run ń sọ fún ń jẹ́ pé àmọ́ ń tẹ́ o ọ̀dọ̀ lè ẹ̀rí pé tàbá àbújá mú tó bá wà ń bẹ̀ gẹ́ kódà kó ti kú dodo lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run bá ń sọ yóò fẹ́ wọra díẹ̀ pọ́kẹ́ wọn fẹ́ kọ yẹn sáfẹ́ pè ní rìbá kì í ti rìbá nítorí wọn fẹ́ sọ ènìyàn lára pé mọ́bí tọ̀ ń lọ tọ́ba ti wá mọ̀ yí pé tó ìwọ mọ̀ bí wọ́n ṣe fọwọ́ jẹ́ tí òfin ní ra ọ lọ́wọ́ tí òfin ní máa kó bòǹbó tì ọ́ òṣèlè ìfẹ́ lóbin lóbin ní Abu Jaham wọn ni wàá mọ Muawiya àmọ́ Muawiya ń tẹ ọ wọn sọ ẹlẹwọkùn láàmú ọlọlàhù olùsílẹ lẹni o kò sówó kẹkẹ lọ́wọ́ ẹ yà ìkọ àti tọ ọba lówó lọ́wọ́ kẹkẹ dágbá lóbin o láti yàjọ obìn o kéré kó dìgbà tó ọba di olówó rẹpẹtẹ o ṣùgbọ́n ó ti ní nǹkan tó ń gbọ́kànlé tó ń dọ́gbọ́n ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kódà kó ṣe pé gbà wá dé báyẹn bó ṣe dé báwọn òṣìṣẹ́ ìjọba ní nàìjíríà báyìí ń sìn ẹgbẹ́ bíi oṣù márùn-ún bíi jù bẹ́ẹ̀ lọ ìgboro ọ̀rẹ́ rìn. àbí ẹ̀ dẹ́ẹ̀dẹ́ dọ́lọ́jà àbójú oníṣẹ́ ọwọ́ kan tọ́lọ́hún kàn ní gógó dábàá nǹkan yẹn lásìkò yẹn. àbí jáíhà ó dé ọba ọjà èèyàn jẹ́ nǹkan kan ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ sọ́jà yẹn ó bàjẹ́ condition nìyẹn. ṣùgbọ́n kù sáà tiẹ̀ ní nǹkan kan tó gbókèlé láì bíi kéèyàn fẹ́ gbìyànjú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ìgbà téèyàn lè káyọ̀ ọlọ́run téèyàn ó sì bọ́ lọ́hùn òun ni kéèyàn ṣe tàwákùlù tó ní ahọ́n méjèèjì èyí ó ṣiṣẹ́ èyí ó tún á ní àgbìyèlé pé iṣẹ́ tóun ṣe yìí o kí ó jẹ́ kóun ṣàṣeyọrí ọlọ́run ni ó kún un. lórí ewu gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ tí èèyàn bá wo kí ni ohun tí ń wọlé kí èèyàn wo ohun tí èèyàn ń ná jáde èèyàn wà rẹ̀ èyí ó tún fẹ́ẹ́ fẹ́ máa béèrè lọ́wọ́ rẹ̀ pé mo máa sẹ́wọ́ ọmọ gbogbo mo ti rí. níjọ́ tẹ́nìkan kọ́kọ́ wíwá àfihàn fún mi ọkà mi láyà ńlọ bàdà àti ajá sí ìfọlọ́ra rẹ̀. ó ní ìsàkó níjọ́ kan lásán tí ìyẹn bá mú two thousand jáde tó sì jẹ́ ẹni tó ní fámílì bóyá òun yẹn kún chẹ́ńjì ni àbí kò kún chẹ́ńjì ọ̀yá wa sóró òbò òsèlè kò ní yé yẹn ìyẹn padà rí pé ohun tó ń ná ta padà pọ̀ náà kì yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó ń ṣe halal ọlọ́run sábà ń fi àlùbáríkà sí kò ní yé yẹn owó díẹ̀ lè yín ní ọ̀wọ́lé fún yẹn o ìyẹn sì máa rí pé àwọn bùkátà tó rẹ̀ ìyẹn sì ń rí i ṣùgbọ́n ìyẹn wà ní gbójúlé nǹkan kan ní à ah, lọ sí é sọlọ́run lọ́rùn áá ah, ah. òjíṣẹ́ ọlọ́run mọ̀ kó lè wá bẹ́ẹ̀ kó tó máa fún fàáfin máa ń jọ yẹn yìí pé torí mà á rí àǹtẹ̀ sọ̀rọ̀ lókù lélẹ́yìn tálákà láàmú ọ̀làlẹ́kù kò sówó lọ́wọ́ ẹ̀ obìnrin ọdẹ sì máa ní bùkátà sí kíni o wọn máa ní bùkátà sówó sọmọ pé àwọn ni wọn láìkí aṣọ àfa àkẹjọ ó ní gbogbo ní bí gbogbo ìké wọn tún subhanallah à ń ké náà tó wà à ń ké à ń ké ìké ìké ìké ìké yìí ni ìyọ́mọ adéde gòròsì ẹ̀rí ìkẹta nìyẹn nínú ẹsẹ̀ orin yẹn ẹsẹ̀ méjì náà ni wọ́n ní wọlé mọ́síhìrín fífíkọ̀ ń wọ̀ ti ń wọ̀ wọlìmùsíhìrín fèsì kan wọ mú sẹ́fù tẹ̀ ń wọ mọ́ ọ̀làbalẹ̀ ẹ̀hà nẹ́ta fi ìzá láti mọ̀ ń kárí wọlìmùsíhìrín fèsì kan ẹnìkẹrin ni ẹ ẹni tó fi ìwà pòkì hàn ń sìnkú ànábì sallallahu alaihi wasallam ó tún wá ń sọ fáyé pé aláàsìkò ànẹ́bí lọ́la o àwọn tí wọ́n ní ẹ má sìkò ànẹ́bí ẹ̀mí gbọ́rọ̀ wọn o. wọ́n wá béèrè ń ẹnìyẹn lọ́wọ́ wa àwa sọ pé mo ọ̀hún ni kí aládàáda lẹ̀ ni ẹ̀rọ ni ẹ̀rí ẹ̀dín sí gíbọ̀ ọmọ ìyá yín. Ah! àádá fáàtì wọ̀jẹ́ ẹ̀rọ àfẹ́sàkàhó pòkì ni wọ́n dẹ̀ tó fi pòkì yẹn ó irúfẹ́ ènìyàn náà á pè kódà àwọn lè máa sọ̀rọ̀ nígbà bíi tí wọ́n sọ yìí pé ẹnì yìí ń tòótọ́ o ó hadisi ṣùgbọ́n o wọ́n lè sọ yìí pé kì í ṣe nẹ́fìlà ṣe pé kò kí ni kì í ṣe nẹ́fìlà ó hadisi bí máa ń bóbìnrin ṣeré pa kì í ìyàwó rẹ̀ aládìsí àwọn kẹtọ́ bá mọ̀rọ́ àrẹ jẹ́ nìyẹn o wọ́n wà ń sọ àwọn láìfi kọ̀ọ̀kan nù wọn tó lára rẹ̀ irúfẹ́ ni a fi ròyìn ẹ̀kọ́ fi yé ń sọ pé irú sẹ́yìn ni sẹ́dẹ̀ àwọn àfa aládé ti kẹ́ẹ̀dì jókòó sí àwọn afọ ní mùsọ́lá hadith tí wọ́n mọ̀ nípa ilmu rijal àwọn kẹtẹ́rì tí wọ́n máa sọ nìyẹn wọ́n lè sọ pé lágbájá yẹn fásitì ni òkì ni àpé kò sí kéwú lẹ́sùn bọ́ òkì. aṣẹ́wó ni ọlọ́rọ̀ ṣàkàṣàkà ni àṣà ni sọ̀rọ̀ yẹn yẹn bẹ́ẹ̀ ẹni tí ń ṣe ikú ànẹ́bì ni tí ń ṣe ìṣẹ́wá wà ní mìíràjì adé àgbọ̀n ni olùfisòkòtò gbálẹ̀ ni ọ̀háyàwó lẹ́yìn tí o tún háyàwó ìyàwó wọ́n sáwọn aróyìn kan tí wọ́n fi ròyìn rẹ̀ irúfẹ́ ẹni ẹ téèyàn bá sọ bẹ́ẹ̀ ni èèyàn ti kí bá o àwọn àgbẹ̀ pé wọ́n mú sẹ́fọ̀ tí ń wà máa ní ẹni tó lọ béèrè ìdájọ́ ẹ̀sìn yóò là mọ́lẹ̀ bọ́rọ̀ sí nìkan yóò là mọ́lẹ̀ dáadáa bilahi aleikum nísìnyí pàápàá jùlọ àwọn àṣìṣe kan bẹ dáhùn ṣe láwùjọ wa lọ́yẹ ká ṣàtúnṣe òun ni pé àzọ̀pá àfẹ́yàwó ní sí. ẹlòmíràn wa ní jẹ́wọ́ á lọ sẹ̀nsẹ̀ lọ́dọ̀ àwọn àwọn fámìlì ìyàwó òní sọ kò ní jẹ́wọ́ gbóhùn fẹ́ ṣe áfíríkà wọn ọ̀tà kókó rẹ̀ yẹ́nyẹ́ ni o wọ́n ní introduction kan làwọn ò sì kíní kan ni. wọ́n dọ̀hùn báyìí lọ́dọ̀ wa bíbáyìí sì ni wọn ò gbọ́ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ yé wọn ò mọ̀ wọn ò mọ̀ ohun tí ń já kí dùn nìkan débi gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là mọ́lẹ̀ bẹ́ẹ̀ sọ pé nǹkan báyìí báyìí mo fẹ́ ṣe. wọ́n yàrí nípa àfàá fún ọ lónìí yìí o tí yẹn bẹ́ẹ̀ là mọ́lẹ̀ dáadáa pé sẹ́rí àkìtù tá a sọ fún yín o tá a máa máa móbìnrin lọlé tá a máa fẹ́ bí ìyàwó ni kódà tọ́lọ́ ń bẹ ní kóyún dé oyún àlàálì ni. kí ẹ wá lọ béèrè ìdájọ́ ẹ̀sìn ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ palapàla ohun tí ń wo nìyẹn pé tẹ́nìkan bá fẹ́ yẹn lóyún nísì láì ní yéegi ṣé ń gbọ́dọ̀ mi yé bẹ́ẹ̀ ṣé mọ̀ pé ẹni tó fẹ́ yẹn lóyún náà òun náà mọ̀ pé ọ̀dà o láì ní yéegi àgàgà ó tún lè jẹ́ ẹni tí súnà ẹ̀dùn la díẹ̀ díẹ̀ torí súnà ẹ̀dùn yẹn la kò pé kí yẹn má ṣàgbèrè kákọ́ jí yẹn oyé ọ̀tọ̀ kí wọ́n sọ wípé ẹni tí ń ṣe súnà ó wù ha káwá lọ lẹ́ẹ̀mọ́ súnà àṣìṣe ni wọ́n ti ta ti máa sọ yẹn fún wa ẹni yẹn la rẹ̀ nínú àwọn ọmọ sáàrù tá lè rẹ̀ pé kèsè wa lọ sí béèrè pé tó rí ẹni tó ṣe wípé wọn ò tí yọ̀ǹda nípa pé yẹn náà ni ẹ̀rí pọ́rọ̀ ti ń sọ yẹn ọ̀rọ̀ yóò dùn ẹnìyẹn tó bá ọwọ́ àlọ́ béèrè pé tíyẹn bá fẹ́ obìnrin lóyún láì ní yìgì tààrà ọba ṣẹlẹ̀ ẹ rí i pé mo ti ń sọ yẹn gíbà láàpẹ̀ ṣùgbọ́n láàpẹ̀ lọ béèrè ìdájọ́ ẹ̀sìn ànígbè lọ́rọ̀ ẹ̀yàn kò sí ìyẹ rárá ànígbè lọ́rọ̀ ẹ̀yìn orí ń béèrè ìdájọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àlàyé mi ìpè tí nǹkan báyìí bá tiẹ̀ wáyé ó ṣe pé yẹn ọ̀sà fi kò lè jẹ́jà. o lè jáwọ́ o lè jọrọ bísínẹsì ṣé ìpè tẹni ẹ bá sì ń gbọ́ báyìí ìjàmbá ló ń tọ̀ ń ṣe bóyá ó ṣe ọgbọ́n àrékèrèké ẹ wo bí irú ọ̀rọ̀ àwọn elépo nísìnyí pẹ̀lú kí wọ́n kẹ́ ń sọ pé náà kẹ́ ń lé ní béèrè gíbà ni ọjọ́ ọba nílé epo. àbẹ́ ẹ̀yìn ni ọlá fẹ́ wádìí ìdájọ́ ẹ̀sìn. èyí sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ọ̀rọ̀ ni ò tí ì clear rárá ó ti lọ́rọ̀ ẹ̀yìn. ẹnì karùn-ún nìyẹn ẹnì kẹfà wọ́n mọ́ ń tọ́ lábàlẹ̀ ìhánẹ́ta wọ́n lè mọ́ ti hìrì fisikọ̀ ń wọ́n mọ́ tẹ́fọ̀tì ń wọ́n mọ́ tọ́lá balẹ̀ ìhà nẹ́ta fi ìzá láti mú un kárí ẹnì kẹfà nìyẹn ẹni tí bá ń fẹ́ kárẹ̀ ń lọ́wọ́ lórí ibú òní bàjẹ́ òṣèlú símọ́ kò sí gíbà ẹnì kẹfà nínú. àfa máa ń ṣépè fún mi ìyàwó lọ́wọ́ abẹ́jọ́ àfa rẹ̀ sùn bẹ́ẹ̀ o. múnkárù ni ohun tá a fa ń ṣe yẹn. ọ̀rọ̀ ni ò tí ì yé rárá múnkárù ni ohun tá a fa ń yẹn. ó sì dájú pé tá a fa àfa gbọ́ àfa dẹ̀ ti di pé ohun táwọn ń ṣe ọ̀dà yóò dùn wọ́n tọ́lá ìfọ̀n wà ń kalẹ̀ ṣùgbọ́n láà wípé nìyẹn fẹ́ kárẹ̀ òun lọ́wọ́ tí múnkàrún yìí òfin ní símọ́ kò ṣe gíbà. níjọ́ kẹ̀mí àti àwa ẹ̀ka jáde níjọ́ tí wọ́n tẹ̀ka bàbá rẹ̀ nìkan tíyàwó rẹ̀ ti wọ ọmọ lọ́wọ́ pápátá ó ti wọ̀ yẹ́nyẹ́n ni o yẹ́nyẹ́n máa ń bá wípé àní òye máa bú ọmọ àyè máa bú ìyá ní sojú ọmọ ẹ̀rí àkọjá báyìí ara kalẹ̀ ni wọ̀ àwọn aka mọ́bẹ̀ báyìí lọ́sẹ̀ gẹ́gẹ́ ètò ìgbélé sùn o kìíní yẹn wá di tìjú fáwọn ní arúgá bọ̀dá bọ̀dá láti pè wọ́n kò wá dá o wọ́n ní èèyàn ó lé kìíní kan lọ sọ́ni kéèyàn tó fàbọ̀ bá obìnrin yẹn náà bá ní mutí máa ń sọ náà nìyí àwọn náà sá ní ó ti di tìjú àwọn náà sá sọ pé sábà wọlé lọ jèrè wọ́n ní wọ́n ti gbọ́ ohun tá a rí kò ní rí bẹ́ẹ̀ wọ́n. kẹ́nìkẹ́ wa mẹ́sùn wa bẹ́ẹ̀ torí àfa mi nìyí tó bá ti bẹ̀rẹ̀ bínú báyìí kò ní wọlé mọ́ ọmọ rẹ̀ tó ti dàgbà tó ti dọmọge ọba wà lẹ̀ báyìí ìwé ranu ránù ha ó sì. ìyá ọmọ náà ní bá wí ń sojú ọmọ rẹ̀ ọmọkùnrin àgbà náà ń bẹ́ lẹ́ kí ẹni òfin máa kẹ́kọ̀ọ́ pé ó sì máa bá tòun sọ̀rọ̀ bá padà yá nìyẹn. ṣé ẹlẹ́yìí wí bẹ́ẹ̀ fún mi mọ́ tiẹ̀ ní láyéláyé yín ẹni tí ń fẹ́ ìhánà ọ̀fẹ́ kárẹ̀ ń lọ́wọ́ láti gbé mú kárù ó lè sọ bí ti gan bí orí ẹ̀ dàrú orí òpin òun ni máa ń yá sàfà lẹ́nu jù bẹ́ẹ̀ dẹ̀ ń sàfà bá gbọ́ yóò ti yóò dùn ọ́ àwọn ọmọ àtúntí fúrúfúrú ń tàbí pé ọ̀rọ̀ yà wọ́n. ara ń ta mí ìjọmọ nìyẹn ti ń bẹ ọjọ́ kọ́ máa gbé súnlẹ̀ lẹ́gbẹ̀kẹ̀ obìnrin ọmọ àti ìsìn kẹ̀kẹ́ gbàrà báyìí ni àbí tiẹ̀ ta ni àbá mi ń wí o àbọ̀ ọ̀gbádùn ni a. ẹ bá ń bá wọn sọ wọn wọn máa wí bẹ́ẹ̀ fún mi mọ́ ètè gíga èèyàn ni wá inú lè gbé mi náà sí ń fẹ́ fún wọn lé sí kò sì dáa ẹnì kẹfà ni ẹ ká má gbàgbé o alákọ̀ọ́kọ́ mọ̀tàbọ̀ limin ẹni tó ké gbàǹjarè àbòsí pé wọ́n máa ń bòmí sí nǹkan báyìí ló ṣe fún mi ìṣe gíbà níbi tí bá ti ń sọ. wọ́n mọ àrùnìfín ẹni tó ń júwèé yẹn tí wọ́n ń sọ bó ṣe kúrú tó bó ṣe ga tó bó ṣe tínrín tó tọ́fẹ́ra tó. wọ́n mọ àzìrín ẹni tó ń sọ yẹn lára gáà. <laughs> ìwà àtàlẹ́sọ̀ pé ẹ fẹ́ jọ da bísíǹsì pọ̀ ah ó jìbìtì ni. ṣùgbọ́n mo fẹ́ kọ́ wájú kó tó de pẹ́ lọ́ọ́ bá lágbájá báyìí torí wọ́n ti jọ dòwò kọ́ rí èmi kẹ́ ń sọ lára ni ó ti téèyàn méjì àbí mẹ́ta tí wọ́n ti mú wájọ mi tí wọ́n jọ dòwò kọ́ tí wọ́n tú ká pẹ̀lú jàǹbá. ẹnikẹ́ni ọ̀lẹ́mọ́sí eré ń ṣe síkọ̀ ẹni tó fi àìnígbàgbọ́dọ́ kan hàn báyìí tá a bá ń sọ̀rọ̀ rẹ̀ àti bíbá òun ló fà lóye pọ́rọ̀ tó máa wáyé ń pa àwọn àfáà tí wọ́n kẹsàn pé lágbáyé báyìí ẹ òun bídíà ni tó bá ní bídíà wọ́n á sọ tó bá dẹ̀ ní súnà wọ́n sọ pé ní súnà ni. ọkẹjà wípé akẹgbọ́dọ̀ mọ kọ́ńdà àlìmọ́wázánà kọ́ńdà mọ́wázánà yẹn òun ni àfiwé àgbọ̀ yẹn yẹn ní sọ́tò kọ́ríà náà sọ fàámà mọ̀ nǹkan kùlẹ̀ mọ̀wázínù fàhùwà fi 'ishatin. kọ́ọ̀bìyà ẹni yóò tó báyìí pé ó sọ ọsẹ dáadáa ẹ òun ló tẹ̀sùn ọjù ó máa wà nínú sẹ̀mí ìyọnu àwọn àná àlùjẹ́nà ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yẹn kì í ṣe pé kò sí láburú rárá ti kíni lọ ti láburú lọ ìyẹn làwọn àbá máa fi ń tó sùn tí wọ́n kẹ́wò sùn tí wọ́n lágbájá onísùnnà ni kì í ṣe pé kò sí bẹ́ẹ̀ yẹn ó sì ẹ wọ Sheikhna al-Allama Ibn Taymiyyah rahimahullah ta'ala Sheikhul Islam rahimahullah ẹ wọ́n bá ti gbìyànjú nú ẹ̀sìn tó àwọn èèyàn sì tún wá títí àfìgbà tí wọ́n wá sí wọn lọ́rùn. wọ́n lọ sí tẹ̀mùsíìlì tẹ̀mùsíìlì dẹ̀ níyì haramu òun ni pé ká sọ pé ọlọ́run dà báyìí ìròyìn ọlọ́run ó rí bí nǹkan báyìí ṣe rí wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ nùzúl bàbá dẹ̀ sì wà lórí mímbàrí wọ́n bá kò ní ẹ̀wọ̀n fún sẹ́ẹ̀pù mẹ́ta ni wọ́n máa ń bi mímbàrí wọ́n á kò ní sẹ́ẹ̀pù kan bọ́ọ̀sì kan ebi mo ti sọ̀ kalẹ̀ yìí wọ́n bá mú wọn. síkún àwọn tí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ wo bá ṣe ṣe tó ìmọ̀ bùkárì rahimahullah wọ́n máa wọn náà lórí ọ̀rọ̀ láàmú tí kò ti Qur'an kò ti Qur'an mọ ka Qur'an ohun èèyàn à ń gbọ́ àdéhùn kẹ́ẹ̀tì ṣùgbọ́n kí ni ẹni yẹn ń kà Qur'an ní ń kà láàrin wọn ṣàlàyé ọ̀rọ̀ yẹn ni wàhálà ti ṣẹlẹ̀ ìfẹ́ ẹni tá à ń yìí sọdẹ́ ìsìndì ṣùgbọ́n ohun tí ń kà yẹn Qur'an èèyàn ní ń kà. kódà àwọn afáàdì di kọtíra lórí wọn ń pè ní ṣàgábù alẹ́ ọ̀lẹ́mẹ̀ ìyẹn ni pé àwọn òfin tó tó tí wọ́n wá lórí àbá kọ̀ọ̀kẹ́ wọ́n sì lẹ̀ nǹkan kẹ̀kẹ́ wọn báyìí kẹ̀kọ̀ọ̀kẹ́ báyìí wọ́n lẹ̀ wọn. ṣùgbọ́n ẹ̀kọ́ bá ti ṣe é pé dáadáa ẹ̀ ló borí jù níbo láti sí o ọ̀dọ̀ àwọn ẹni dáadáa ni kọ́ńdà mọ̀ wá sánà yẹn lámọ̀ yìí ọ̀dọ̀ àwọn ẹ̀dá ẹgbẹ́ àwọn náà wá ah, nígbà tí wọ́n yẹ sòjíṣẹ́ ọlọ́run ṣé gbogbo ẹ̀ náà wọ́n á ṣe ló pé bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe ló pé ṣùgbọ́n dáadáa yẹn lọ́pọ̀ jù. àwọn ọ̀dọ́ wa mọ̀ ẹ̀mọ̀ ní kọ́fàtì máa wà sí ẹni tó sọ iṣẹ́ rere ẹ̀ bá wá fúyẹ́ pé láburú ló wúwo àwọn ọmọ hàwíyà ibùgbé ẹni ẹ̀ hàwíyà ni mo níbi tẹ́ni ẹ̀ ọ́ máa gbé àbẹ́ẹ̀dẹ́gẹ́dẹ́ hàwíyà lẹ́ni ẹ̀ máa gbé ìtumọ̀ rẹ̀ ni pé ẹni ìyẹn o láburú buru pọ̀ ju kíni lọ ó pọ̀ ju dáadáa ẹ lọ. bẹ́ẹ̀ abala yìí dáadáa níbi dáa kí lóun ní àgbọ́yé hadith yẹn yìí pé ká má kọ́wọ́ bọ ìjọmọ nìyẹn nìkan. ẹ rí i pé nínú ọ̀rọ̀ nínú hajj ìdágbére dáná sọ̀tọ̀ láǹṣẹ̀ ó ní dúkìá yín wà àárọ̀ dùkùn àárọ̀ mọ̀ àlékún ká fọ́rí ni ọmọlúwàbí yín ni ìwọ ni ẹ̀ bóni ṣe jẹ́ ọjọ́ ìwọ̀ oṣù yìí ṣe jẹ́ oṣù ìwọ̀ ìyẹn oṣù tó lè fi jàgbá ẹ̀ àti bí eh, kíni tó ni bí mọ́kà náà ṣe jẹ́ kíni o ó ṣe jẹ́ lọ àbẹ̀wọ̀ ká má kó sínú personality ọmọ pẹ̀lú ká má bù àti ká ṣe fún ibà rẹ̀ ìkejì ádámù jawazi dùn ábẹ́lẹ̀ bọ́rọ̀ di àwọn rahmatullah ọmọ jẹun tí wọn máa yá wa sí wa lẹ́nu kò ní dáa kò ní yẹ ìpè níbi rẹ lómi jù bọ́ọ̀ kan tó ṣe tọ́jọ́ kan bá ní àwọn fáyà láyé àwọn ah, ah. ṣéwọ́n tún ní gbogbo wòròwòrò tí wọ́n tún wí yìí ni àfi táwọn ọba fàyà láyà lógún òní kíní kan òní ṣe ọba tún kéde mọ́lẹ̀ yá kí ni wá ni wọ́n ta fẹ́ lò pẹ̀lú àyà rẹ tó ní wọ́n fi lu àyà rẹ kí la fẹ́ lò pẹ̀lú ilé yẹn sọ èpè wọ́n ti rọ ẹlòmíì lọ́rùn èpè dẹni ó máa máa rọ ni tí o ọ̀rọ̀ ìpèsè rí nìyẹn torí bẹ́ẹ̀ ká ṣọ́ra eléyìí wà lábẹ́ ohun tá a fi máa sọ ahọ́n wa ká má jẹ́ kékeré ọmọ ajáde tí kò tó pé o fi máa jáde yẹn ká dọ̀ àmà jáde àwọn èèyàn máa ṣe ohun tí ó bí yẹn nú ọ tí wọ́n fẹ́ fa ìpè bí títí ẹ máa ń ṣẹlẹ̀ jù téèyàn bá ń wa ọkọ̀ àbí yẹn ń gun ọ̀kadà lápẹẹrẹ nísìnyí ẹlòmíì ó ti ṣe ohun tí ó dán ọ lè sọ pé àfa yẹ ẹ lọ sí fìdí. ṣé yanni lẹ́sí yanni bí yẹn bí yẹn fẹ́ wò ká èmi àbí wọ́n mọ̀ yí ọlọ́wọ́ obìnrin mọ́ ni àbá àwọn ohun tó ni ó sì lè jọ meke omi lè sí yàká irú àwọn adáhùn tó ń lówó lọ́pù lọ́pù lọ́kọ̀ ọ̀dà ń gbọ́kọ̀ káàkiri wọ́n pé bàbá olówó yìí. ìrora bàbá olówó yìí ó tún yà ká. tó gbogbo àwọn nǹkan tí ó dùn yẹn tí ó bí yẹn lóde yẹn ọbẹ̀ sì sọ pé àbí àbọ̀lọ́wọ́ fìrè fún wọ̀nyí ni bí tí ó ti wọ̀ yẹn ládé yẹn ó gbé mi ni ìkọlọ́n kó kó ṣe àlẹ́ sí ìtọ́sọ́ náà ó lè síwọ́ ń bí wa yẹn bẹ́ẹ̀ náà làwọn obìnrin bẹ́ẹ̀ náà làwọn ọmọ ó ṣe nǹkan tí ó dùn yẹn ó lè jẹ́ ọ̀pọ̀ yìí nìkan náà nìyẹn ni o yóò sì lọ́ọ́ kọ̀ òun ni máa ń ká àwọn obìnrin lájú ọ̀pọ̀ ní kíláàsì àtàwọn ní ọ̀fi tó lé wọ́n mọ̀ ti gbé ni ọba kọ̀ nígbà tí ó jẹ́ ìsìnkú amáńbá rẹ̀ ó tún fi kọ́ra rẹ̀ lára àti ìwọ ọmọ yìí yóò jẹ́ ìsìnkú àyẹ̀wò ti fi kọ́ra rẹ̀ lára yóò máa gbẹ ni yóò máa sàánú yóò mẹ́sàn mẹ́wàá ni yóò máa fòfin ẹ̀dá kan ẹja sọ̀rọ̀ hadithi mi labẹ́ حدثنا محمد بن سلام قال حدثنا الفزاري عن الحزم بن مبشر الانصاري عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يحب الحافظ المتفحش ولا السياح في الاسواق قادر نير يعني حديثي اسناده ضعيف عفي سير الله torí ibnu mubashir fi ìlí àmì lílẹ̀ ni ṣùgbọ́n hadithi yìí ibnu abi dunya lọ́fà ayọ nínú kíni asọ́m pé ká máa gbẹnu dání nígbà tó yẹ pé wọn ò jóná fún yẹn kékeré ẹ̀rí onímọ̀ ìnàdímùtù mi ìsàbámọ̀ níbi ìdákẹ́ lẹ́ẹ̀kan rí wọlé akọ́dínà bí mu tu alàlẹ́ kálá mímí rárá mo dé wá ti sàbámọ̀ lórí pé tálá wa ní sọ kò bá sì má jáde ó lọ wà nù hadith sọlá láti àyè pé mọ nsọmọta mẹjà ẹni ọba dákẹ́ o yóò dé là. nínú orin ta ká àwọn ọmọ akéèké kàlìjàmbáìkà lè rọ́ọ̀mì wà múbi àánihùn bí sàlámì mọ̀tún bí da ẹ̀ńsọ̀mù ti kàìrún làkàmì ń dá ẹ̀ lè kàlámì ìnàmọ́lì mùsùlùmọ̀ mọ́ni àlìjámọ̀ fáàbù bí lè jámì ìnàmọ́lì mùsùlùmọ̀ muslimu mani alijama baabu bilijami wọn ni xali jamba yi kali raami ẹgbẹ́ rẹ̀ méjèèjì gbé jìnnà má jẹ́ wọn ta ọlọ́fà o wọn di àní o bisalami kókó lọ́dọ̀ ẹni tó fẹ́ ta ọfà báyẹn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ti fi da ẹ sọ mo ti kàyèrò kú pẹ̀lú kí wọ́n lọ pé kí ló fà á ìmọ̀ ń dákẹ́ ni ó lóore fún ọ làkàmì ń dá yẹn lè kàlámì bí kò sọ kó kú ṣùgbọ́n ọ̀rọ̀ lọ pa ọ̀rọ̀ yìí pọ̀ ọ̀rọ̀ lọ pa ìwọ kú pẹ̀lú àìsàn ẹ̀dákẹ́jẹ́jẹ́ kẹ́hìnrún lẹ́kẹ̀ ó lóore fún ọ mí ń dá ìkẹlẹ́mì jókèlè lọ ju àìsàn ọ̀rọ̀ lọ wọn ni nàmọ́lẹ́ mùsùlùmí mùsùlùmí gidi wọn ni àlejàmọ̀ fáwọn obìnrin lè já mi òun lẹ́yìn tó ṣe pé ó kú ẹnu ẹ̀ níjà ó fà á ní àfàró ọbẹ̀ jábọ́ ó gbé jẹ. ẹ̀wọ̀n hadithi wọn azu fún ìjábá nínú àrùbáyé náà níwáwí ìyá yẹn. nígbà tó ń sàlàyé gbogbo nǹkan tẹ́ ó ní òjò ń fọ́ ní òye tó ní kápá gbogbo ohun tí ń sọ ọyàn náà fìlà ni ó rí ládàbà yìí ni ó ká gbogbo ẹ lọ rẹpẹtẹ. ìṣẹ́ ọlọ́run bá wọn bá fọ́ kí ahun. àbáwọn àzùn ni àwọn ah, ah, bò. wọ́n mú àwọn náà wọ́n mú lórí àwọn ni bísí ah! ọlọ́run sáàkì láti ka ó mọ̀ ìrẹ́ ah, ah! mọ̀ á èsì rọ̀rọ̀ ni àwa lè máa wò pé bóyá ni tí a ni pé ìyá rẹ̀ àwa kú ìyá ni ni pé ṣé kó ti yìí làwọn máa ń yẹn wọn ò gbèrò máa fi ń jí pé kò nídìí kó ṣèbéèrè lórí ẹ̀wọ̀n. ṣé olérò wa lè gbogbo náà ṣé olérò pé wọ́n á dojú àwọn èèyàn kan náírà yìí ni. táwọn èèyàn bá tẹ̀ wọ́n náà wọ́n wọ́n náà àṣọ ìdá alẹ́sìnẹ́tì yìí ọrọ̀ ahun wọn ni ó gbé wọn wọ́n náà. wọn táwọn sọ wọn ni wọn á fi wọ́n náà. torí bẹ́ẹ̀ ká sọ́ra níbi ká máa ju ahun lẹ̀ kọ́ sáà wí ohun tó bá wù. ẹ̀rí Muhammad ibn Salam ká lọ́ọ́ nítorí pé Ibn Mubashir yẹn fi ìlín lílẹ̀ ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n níbi mo ti lọ wọ́n ní Ibn Abi Dunya fààyọ níbi asọ́m ìdákẹ́ ṣùgbọ́n wọ́n lọ lálàáfíà wípé ìyẹn hadithi inna Allaha wọ́n ní Muhammad ibn Salam wọ́n ní Al-Fazari ọba àtọ̀kọ́ alátọ̀dọ̀ Fadl ibn Bashir Al-Ansari látọ̀dọ̀ Jabir Abdullah wọ́n lè ti ọlọ́run sọ wípé inna la yuhibbu li fahisha ọlọ́run ò nífẹ̀ẹ́ sí oníbàjẹ́ oníbàjẹ́ alimutafahish kí tún máa ń sọ̀rọ̀ bàjẹ́ lẹ́nu ẹ̀rí oníbàjẹ́ ẹni tó ti pín bàjẹ́ rẹ bá ti lé sí yẹ́yẹ́ òun náà ń pè ní fahish abẹ́tìkẹ́tì mùtàfà kejì nítorí wọ́n sọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ ṣakaṣaka láyé sálágbẹ̀dẹ ṣùgbọ́n àlòsùn ni ọ̀tí ẹ̀ ní sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ pé gbogbo ọ̀rọ̀ obìnrin báyìí yóò tún gbogbo ẹ̀ lẹ̀ à ń sọ̀rọ̀ ń jà ni ibi wọ́n tún mọ eléyẹn mọ̀ òun tún lọ́dọ̀ àwọn ọmọ ọlọ́kàn àtẹ̀dúgbẹ́ fọlọ́run àwọn àlòsùn ẹ ti pọ̀ ní ìdí kan sí fọlọ́run jẹ́ máa rí dáadáa sí fọlọ́run sì lòyìn sábà bí ìtọ́sọ́nà tọrọ òtí yẹ àwọn náà gbádùn ọ̀rọ̀ sọkúsọ jù wallahu alam bóyá gbọ́kúgbọ́ tí wọ́n ń gbọ́ ní máa bí àtàkàtà bí ìsọkúsọ bí ìwíkúwí àlọ́jọ́ gàdọ́ wọn boko boko wo wọn ní pé boko wọn wọn pè é wọn kẹ oníṣekúṣe tó tún wá ya ọlọ́rọ̀ sọkúsọ ọlọ́run níbẹ̀. wọ́n lè sọ yáhá sílẹ̀ asọ́wàp ẹni tí máa ń pariwo lọ́jà ọlọ́run níbẹ̀ sí. ṣùgbọ́n wọ́n ní níbi ọ̀rọ̀ pé inna Allaha la yuhibbul fahisha al-mutafahisha hadith yẹn lálàáfíà débẹ̀. àbẹ̀ wọ́n dábàá lọ́wọ́ àyèrè wá àbàyàn bẹ́ẹ̀ lábẹ́ báàbù yìí ní àdìsí ọgọ́rùn-ún mẹ́ta àti mọ́kànlá lórí pé ṣùgbọ́n tó débẹ̀ aláriwo lọ́jà yìí wọ́n lẹ́ni tí máa ń pariwo ní gbogbo ojú ọ̀nà àti ibi táwọn èèyàn máa ń tọ̀ kọjá bí tírò bá péjọ tó ṣe fóun tiẹ̀ nìkan rẹ̀ máa gbọ́ ká sọ̀ra o ibi àmójúmọ̀ òun náà ni òun náà lòun rẹ̀ máa ń lékè bẹ́ẹ̀ nínú àgbáyé tá a bá nù hadith yìí ni wípé hadith yẹn ń kọ̀ fún wa wípé a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ aṣálẹ́nu Hmm? kọ̀wá àjásí pọ́rọ̀ àtàyẹn dẹ́mi wa àti kọ̀dẹ́mi wa a sì gbọ́dọ̀ máa gbóhùn òkè lọ́jà àti lójú ọ̀nà jẹ́jẹ́ náà lèèyàn dọ́gbọ́n máa fi sọ̀rọ̀ ẹ̀rí lábẹ́ báàbò tí à ń kà lọ yẹn ti a tún fẹ́ mọ ọgọ́rùn-ún mẹ́ta àti mọ́kànlá látọ̀dọ̀ صلى الله عليه وسلم فقالوا السلام السلام عليكم فقالت عائشة وعليكم ولعنكم الله وغضب الله عليكم <laughs> قال مهلا يا عائشة عليك بالرفق وإياك والعنف والفحش قالت أولم تسمع ما قالوا قال أولم تسمعي ما, ما قلت رَدَدْتُ عَلَيْهِمْ فَيُسْتَجَابُ لِي فِيهِمْ وَلَا يُسْتَجَابُ لَهُمْ فِيهِمْ. ẹni pé yìí tún lágbára díẹ̀ Abdul Wahab látọ̀dọ̀ Ayub látọ̀dọ̀ Abdullahi ibn Abi Mulaika wọn látọ̀dọ̀ Aisha radiyallahu ta'ala anha. Hmm. wọ́n ní ìyá wa Aisha ni àwọn Yahudi wá bá Nabi sallallahu alayhi wa sallam wọn wá sọ fún ànẹ́bì pé asáàmù àlékò asáàmù sì ní ìtumọ̀ rẹ̀ ni pé alimọ́wò pé ikú o wọn máa jẹ tìyín tàbí ká sọ wípé ìkó súsú sàánà awil mẹlẹ́lì kọ́ máa jẹ tìyín irú yìí tó wà nù hadith abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ní ìṣesí òjíṣẹ́ ọlọ́run ọba ni wípé yẹta àwálùnà bèlmọ̀ọ́ìdà kí máa ń ṣe wáàsí fún wa ní ìdákúrekú ìṣòjòjúmọ́ wọn wá fi ẹ̀jẹ̀ lè mọ́mú ọbẹ̀ ọjẹ̀ lè mọ́mú làwọn yẹn dárẹ̀ ni ní ọba dò ní dọ̀la akírun tẹ ọlọ́run ọba sọ pé kíní kan ah, ẹlòmíì dẹ ẹlòmíì mbà wọn bá sì ń dìde wọn ní àyẹ̀dẹ àwọn mùnẹ́fìkì wọn dìde wọn ọ̀gbọ́n wà sí àpá. ìdákúrekú wọn náà sọ̀sọ́ lámà ń ṣe kí ni o ló máa ń fi wá àtìsí wọn ní gbogbo ọjọ́ khamis wọn náà sọ̀sọ́ lámà ń ṣe bẹ́ẹ̀ o ká sì yàtọ̀ sàámọ́ sí alẹ́ yìí náà lẹ́ni tó ń páyà kíkí ni o ká má ní kò sùsù wọn ní Abdullahi ibùdó ọ̀tún di àwọn náà máa ṣe bẹ́ẹ̀ pé wáàsí wọn àlàmí ìwọ̀n òfin wọn ni òjé káwọn náà gbé adábò fún fàdù yìí pé ojoojúmọ́ ni wọn la yìí pé rọmọdán níyàtọ̀ tiẹ̀ kálukú ọbẹ̀ sọ ẹ̀mí rẹ̀ mọ́lọ́hún pọ̀ tàbí nídìí pé lẹ́ẹ̀kan náà bá ti ń ṣe kí ni ọ̀pọ̀ tí ẹ lè sú wa púpọ̀ sí pé ẹ̀kan lọ́dún ní máa ń wáyé bẹ́ẹ̀ látún fi nídìí ká tún pọ̀ ní nǹkan tó ṣe fa ti máa ń ṣe tẹ́lẹ̀ ká tún wá pọ̀ sí nínú rọmọdán ṣùgbọ́n tá a bá ṣe tẹ́lẹ̀ yẹn náà tún léwu. sọ nípa bẹ́ẹ̀ wọ́n láwọn Yahudi yẹn wá bá ti sọ sára wá ní àti sáàmù àlékún àsáàmù ìpè ikú kọ́ máa ọkọ ti àyíṣà wọn ní ìyàwó àyíṣà wa gbọ́rọ̀ yẹn wá ní wàá lé ikú ikú tẹ̀lé tí wàá kọ́ máa yín náà o là mú yóò yọ sọ wípé ìwọ́dún yàrá ìṣàtọ̀ àfikún wípé ọlọ́run tó gbé yín jìnnà sánú ọlọ́run wọ́n kọ́ di ibà ńlọ ọ̀bùn aleikum ọlọ́run tó bínú sí yín o. ojú ọlọ́run dẹ̀ wà ń bẹ̀ pé ah, máa là ń yá àyíṣà díẹ̀ díẹ̀ o ìyàwó àyíṣà aléìkí bí rìkùkì pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o wá ìyá kí wálé ọ̀nù fa sọ́ra rẹ pẹ̀lú kẹ́kẹ́ o wálé fọ́ àti irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ṣàkàṣàkà ni. Ah, kò tí ì yé rárá rárá asọ̀rọ̀ ṣàkàṣàkà tún ni bó ti wáyé yẹn kẹ ẹ̀sọ́ ọlọ́run sọ pé ẹ tún sọ́ra ìyàwó ayé ṣà pẹ̀lú fọ́ọ̀ṣ ọ̀rọ̀ ṣàkàṣàkà ọ̀rọ̀ bàjẹ́ kílí yẹn ọ̀dà tí kò lára yà wa ìbínú ti ń bẹ lára wọn díẹ̀ díẹ̀ wọ́n ní àwọn àlàmù tẹ̀sán máa mọ ọ̀kan ọlú òjijì ọlọ́run sí ẹ̀yìn ọ̀gbọ́n tí wọ́n wí. wọ́n lọ́jọ́ àwọn alámúfẹ́sì máa yín máa kólítì tó ìwọ ní àwọn tí wọn náà fèsì fún ọ. wọ́n ní àwọn àgbà pé ọ̀rọ̀ láti wà á lè mọ dé sí ọ̀rọ̀ padà fún wọn ni fọyín ṣẹ̀jẹ̀ bùlí fi yín àwọn èpè tẹ́mi sọ bà wọ́n yẹn yọ lè mọ́ wọn la tẹ́kítẹ́kí wọ́n là yóò ṣẹ̀jẹ̀ àbúlà hàn sí èpè tí wọ́n sì lè dáhùn lára tèmi. ẹ̀rí hadithi yìí nínú àgbáyé tá a rí bẹ́ẹ̀ àkọ́kọ́ náà ni pé àrífù bí ahlil kitabi wa bi ghayrihim. kété kó sísè ọlọ́wọ́ ti ṣèbáwí báyìí wọ́n ti ṣèbáwí fún abẹ́ẹ̀ sí kẹ́ẹ̀tì eléyìí sì ti ṣẹlẹ̀ náà kò ní wáyé bẹ́ẹ̀ mọ́ ní ọ̀jẹ̀ sọ́ra àtúnrí nǹkan mi àtúnrà kọ́lẹ́ mi tó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn àìsàn tún padà sínú irú òṣìṣì yìí. ọmọ yẹn ti ń kílẹ̀ abẹ́yẹn. sọ́dọ̀ àwọn afáàfin fàáyọ pé nínú àgbáyé dábàá náà hadith yìí ni wípé àrùn ìfọkọ́ bí ahlil kitab yìí máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹni tí wọ́n ní tírà àwọn kan rí yó á ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn wọ́n bí wọ́n yìí rìn àtàwọn míì náà tí wọ́n lẹ́sìn á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí tá bá fi ṣèṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé yẹn ó súnmọ́ kọ́rọ̀ wọ́ sí. ìkejì ìrìṣàdùn nàbí ṣùgbọ́n kátó lọ ṣàkíyèsí ńbẹ yẹn o kìí ṣe á máa ṣe wà dúró lọ́wọ́ tó dí hìnú fà yóò dí hìnú nà ibi wọn la ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ ní ọba máa bá wọn sí fìlà tí wọn bá ti láwọn fẹ́ gbàdúrà wọn ni a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńgbà tá a jọ wà lọ́fíìsì sódà ẹni tí ó ṣe bí ọ̀bọ ọgbọ́dọ̀ ṣe ẹni tí ó mọ̀ bọ ọgbọ́dọ̀ ṣe bí ọ̀bọ irọ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn náà ni pé kí ìbá wọn sọ̀rọ̀ má máa le kankan kọ́lá táwọn kí wọ́n máa sọ pé ẹ̀yin náà wo àfàkọ́dà ẹ̀sìn yìí sì ti ń wù mí báyìí ó lè yẹn rẹ lómi tí wọ́n padà sọ pé ẹlòmí lè ń dì bá sọ fún òun ó lè jóbe wọ́n sì lè jọ ọkùnrin ọ̀sẹ̀ pé dì bá sàwọn bí òun bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn yìí ti ń wù mí yá akẹgbẹ́ Islam yàn àwa sọ pé màmá o kí lè rí tẹ́ẹ̀ gbà fà yá ní ẹ̀yin ọmọ yìí wù mí bí ìṣe ń rí yín lómi sàwọn àná dáadáa tẹ̀ ń ṣe yìí sọ nípa bí hadithi ń kọ́ wa pé ìṣe pẹ̀lẹ́pẹ̀ láwọn kan ní tíra wọn bí wọ́n yìí àti àwọn míì tó yàtọ̀ sí wọn tó ọ̀lẹ́sìn tábà sí pẹ̀lẹ́ pẹ̀lú wọn náà lè padà rọ wọn. ìkejì irshadu nabiyyi sallallahu alayhi wa sallam ila raddi salaf ìtọ́sọ́nà tá nẹ́bí mú wa bá sì dáhùn sálámà fáwọn ẹni tá a fún tíra pẹ̀lú kákan sọ pé wa alaykum kèé sí islam o lábá aláfẹ́ lélẹ̀ ni wọn àìdẹ́ fi lábáwá àìfi sẹ́ẹ̀sì téèyàn kàn ń lábá jáde lẹ́nu èèyàn bá máa sọ pé òun fi ń sẹ́ẹ̀sì torí ohun tó ní ṣe pẹ̀ lọ́rọ̀ ìbáàdà nítorí pé ọ̀rọ̀ àsálámọ̀ àdáhùn sálámọ̀ ń bolo tí wọ́n á sékè sí náà lọ́kọ́ wá nìyẹn wọ́n lè tó wá nu súnnẹ̀ ó dìjọ́ sí kí bá kàtà bí wọ́n á sálámọ̀ tó wá lè kàlè islam onídìí wọ́n á lè kàlè islam bọ́ọ̀ ọba bẹ́ẹ̀ fi àrùn islam sì ṣe é sí níyàní ọ̀tọ̀ ṣùgbọ́n ọ̀dáhùn wà àléèkó torí wọn èrí sálámọ̀ dá sáléèkó. wọn náà ti mọ̀ pé ikú yẹn ní wí yẹn ẹ kò lè wọn pe wà àléèkó. ìkẹta nínú àgbáyé dábàá nù hadith òun ni jawaazul julusi ma ahli shirk ìyẹn lè jókòó tẹ́lẹ̀ bọ̀ àtàwọn bàkàtàbí lè dá àwọn ti hìm ilálí ìsìlámì láti pè wọ́n lọ sínú ẹ̀sìn kì í ṣe bọ́ọ̀lù sí rédíò wọn ò dẹ̀ sì ní lọ sí chọ́ọ̀chì kí wọ́n á ní aláàjì àríyìn chọ́ọ̀chì bẹ́ẹ̀ ni mo ní kí wọ́n á ṣe wáàsí fún pásítọ̀ ni. sẹ́wọ̀n fún wọn sọ pé yẹn máa yí wọn. ó yẹ kí nígbà tó ti lé rọrùn tó lè jókòó ti ẹlẹ́bọ ọ̀dẹ̀ lè jókòó ti bàkàtà bí láti pè é sẹ́sìn ajá ti pẹ́ ní tó bá jẹ́ lẹ́sẹ̀ náà o lè báwọn náà sọ̀rọ̀ ṣùgbọ́n òní lọ bí wọ́n ti ń sẹ̀sẹ̀ ọ sẹ́wọ̀n tí mo ti fún wa nítẹ̀ arábìnrin kan ní mọ́sáàrì rí ẹ̀pọ̀ ọmọ ẹyọkan ṣoṣo ọmọkùnrin ẹyọkan náà ló bí mo ti sọ fún wa rí ó lè ti jọdún mẹ́ta jù bẹ́ẹ̀ lọ àti sọ rí dáadáa ọmọkùnrin ewúro kan ṣó báyìí ló bí ọmọ yẹn wá fẹ́ gbàgbọ́ yé pé wọ́n fẹ́ nǹkan fẹ́ tètè máa yé díẹ̀ díẹ̀ má lóun lọ àwọn ọ̀dánilẹ́kọ̀ọ́ òun má lọ gbàdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wa ti yé díẹ̀ díẹ̀ ìgbà tí ó gbé wáàsí rẹ̀ báyìí wọ́n bá lóun ọmọ àlọ́ ṣe wáàsí fáwọn kòókì àwọn tó mutí yóò wá lọ bá wọn nídìí ọtí ńlọ ṣe wáàsí fún wọn láti bẹ̀yẹn ó ti bẹ̀rẹ̀ sí pẹ́ wọlé díẹ̀ díẹ̀ ẹni táwọn sọ fọlọ ti ń yé díẹ̀ díẹ̀ ó ti fóun náà ti mú nǹkan ìyá ti ń gbóòórùn rẹ̀ lẹ́nu ẹ̀ ọmọ ewúro kan tó dẹ̀ bí náà nìyẹn tó ìwà bá ń pẹ́ wọlé ìyá yẹn wá wò pé lónìí yìí lónìí jẹ́ tó bá wọlé wọn ò ní sílẹ̀kùn ìyá yẹn ti wá gbòòrò rẹ̀ ńgbà tí ń bọ̀ tó ti yó kẹlẹ́ rí bí ṣe yẹn ó sì lóun lọ sí wá àti fáwọn ọlọ́tì òun náà padà mú mo jẹ́ ọ̀pàdà kẹ́yìn gbogbo ẹni tó bá ń sọ fóun lọ sọ́dọ̀ àwọn oníbi díà wọ́n ń ọwọ́ lọ lọ wá sí ibi wọ́n ti ṣe mòlúdì gẹ́gẹ́ ni wọ́n ti ṣe mòlúdì gẹ́gẹ́ àfa kan máa sọ pé bídí àwọn ń ṣe wọ́n bá pè é nílọrin àfa bá lọ nínú àwọn olùkọ́ wa kẹ́ òun báyìí àlọ́ wọ́n ti sun àfa àwọn afa wa wọn máa sọ pé láburú láǹtí alihamudulilayi ibi láburú láǹtí náà wọn wá bá wa yìí. tẹ̀rí pé àkámọ́ gidi tó lágbára. ọmọ yìí wá fẹ́ wọlé bí ṣe máa ń fẹ́ wọlé. ìyá yẹn wá ti sọ ìyá tilẹ̀kùn ọgbàlẹ̀kùn títí ìyá ọ̀daràn. ìyá ò wá rẹ̀ mọ́ arò ọmọ wa mú ìyá yẹn yìí pé àbí láburú kẹ̀ sọmọ yìí kí ọ sọ pé kóun sílẹ̀kùn báyìí wọ́n bọ́ bẹ̀ lọ́wọ́ ọmọ rẹ̀. ìyá yẹn gan wọn ní mútẹ̀ yẹn wá wí pé tó bá bẹ̀rẹ̀ sí kọ́ fà wọn ni ìbàdà wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ara ya rẹ̀. wọ́n bá fa ya rẹ̀ lápáyé ó tú ara ya rẹ̀ ó sì ṣe pàlàpàlà pẹ̀lú ya rẹ̀ ìyá ìwà wò pé ǹjẹ́ ìtọ̀ kárí ayérayé kọ́ yìí lọ́ba mọ̀bẹ̀ ó gbélé lọ́rùn ọ̀pá kò sígbà tó ń lè rántí ó sì lọ́ọ́ fara rẹ̀ léjọba lọ́wọ́ ọmọ ẹ̀yọ̀ kan tó ń bí náà wọ́n dẹ̀ fi pa kàmá yìí lọ́sẹ̀ wọ́n sì padà dájọ́ kúkú ọlọ́sẹ̀ wọn lọ́rùn. solóbi jẹ́ sí wípé ìkìlọ̀ déyìn ó sì fẹ́lẹ̀ wọ̀ kó ní lọ síbi ilé òsà gẹ́gẹ́. ọ̀ní lọ bẹ ọ àmọ́ lọ sí ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bọ́yá ọkẹ́ rí níbi kan tí wọ́n máa ń jókòó sí tètè kí wọ́n ń sóòsà ń bẹ̀ ìyẹn bá wọn sọ pé ah, ó sì yẹ kẹ́ ti pàkínní yìí dé kàtí yẹn bá kú lórí nǹkan tẹ́ ń bá lọ yóò léwu pọ̀ ẹ sì wá wo bẹ́ẹ̀ sì ń bá bọ̀ látijọ́ yìí tẹ́ bá sọ pé ẹ ṣe tọ́lọ́run tẹ́ kírun báyìí ah, gbogbo ohun tẹ́ ti ṣe láì dá ọlọ́run má sì máa fojú fò kódà gbogbo dáadáa yín ọlọ́run tó máa ṣàkọọ́lẹ̀ rẹ̀ fún yín kó tó di pẹgbẹ́ ìsìláàmù àtòmí rẹ̀ bá tó ṣe fún. wọn bá nìyẹn ti kílíà bẹ́ẹ̀ ọmọ yẹn pé alẹ́ jókòó ti ọ̀ṣẹ́ bọ̀ láti bá aṣọ. ẹjọ́ lẹ̀kẹ́ kele ẹ kò lọ́rùn ẹ kò lọ́wọ́ kò dáa. àbẹ́lẹ́sẹ̀ ìkẹrin ádámù lè ṣèjá àbàtì mi ọlọ́run ní jẹ́ pé ẹni tó bá ṣàdó àbòsí fún yẹn èpè èpè ìhun téèyàn lẹ́tọ̀ọ́ sí ló wí kò ní jẹ́ téèyàn. àwọn èpè bẹ́ẹ̀ ni ọlọ́run ló mọ iye èpè tí wọ́n ti rọ́ọ̀lù mi bí mo ṣe wà yìí èèyàn bá tẹ̀ tí ráyé gbé mọ́ mọ́ ọkẹ́ mi ń balẹ̀ pé kèsè tèmi ẹni ẹlòmíràn tí wọ́n máa rọ̀ èpè fún gidi alájà lọ́jọ́ ayé rẹ̀ ó ní ẹ̀dá yòówù ti ń ṣe rere láyé tó máa dá wọn kan ṣe kíni ọ wọn ṣe pè fún iṣẹ́ ọwọ́ rẹ̀ máa ṣàdúrà. alájà gbàyà rí sọ. abẹ́ tíkẹ́ẹ̀tì tó nípa bẹ́ẹ̀ bí èèyàn bá ṣe pè tí èyí ṣe tèèyàn kó dáa ọkàn ìjẹnu ẹ̀ níyà lásán ni òun gẹ́gẹ́ padà rí pé ìpàtọ́ ń kó ṣe báyìí ọkàn fi ń sinra ni. sọ nínú hadith tó wà lábẹ́ ọ̀rọ̀ yìí. wọ́n حدثنا احمد بن يونس حدثنا احمد بن يونس قال حدثنا ابو بكر بن عياش عن الحسن بن عمرو عن محمد بن عبد الرحمن بن يزيد عن أبي عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال ليس المؤمن طاعان ولا اللعان ولا الفاحش ولا بغي حديث إليه يهودي أقوى بن له أحمد بن يونس wọ́n ní haddathana abubakar bin Ayyash látọ̀dọ̀ hasan bin amuri látọ̀dọ̀ muhammad bin abdulrahman bin yazid àni abi látọ̀dọ̀ abdullah látọ̀dọ̀ anasasalam wọ́n ní anasasalam wọ́n sọ pé laysa al-mu'minu bit-ta'ani mùmíní ò gbọ́dọ̀ máa fẹnu gún yẹn tí wọ́n máa bú yẹn tí wọ́n máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn wọ́n là là áni mùmíní ò gbọ́dọ̀ yẹlé pé wala al-fahish mùmíní ò gbọ́dọ̀ ya oníbàjẹ́ wala al-baghi mùmíní ò tún gbọ́dọ̀ ya ká tí ó péjú tí ò ní níbi tó bá rí ìgò àtẹ̀wà báyìí wọ́n á wọ íńgílẹ̀dì lásán láàrin ìjà nísò ìlúbọ́ yóò á gbé ìgò àtẹ̀wà yẹn yóò gbé sí àtẹ̀lẹ́wọ́ yóò máa ń lára nílé ìwé kílẹ̀ náà ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ah ọlọ́run má jẹ ọlọ́run má tèmi rà fáà súnẹ̀ burúkú èrò ilé gbọ́dọ̀ àfáà súnẹ̀ rà nù mímọ́. àṣà ó lè yọ gbogbo ara lẹ̀ àṣà ni ẹni ó pin jù ni àtọ̀rọ̀ ṣakaṣaka ọ̀rọ̀ òhò yóò kẹ́ máa jù ú lẹ́ bàmùbàmù náà ni ah ẹ̀dá kan sáà fáà náà sì làwọn eléyìí àwọn fẹ́ sàlàyé ọ̀rọ̀ ni àlàyé ọ̀rọ̀ bù wò lẹ́ fẹ́ sọ. tó nínú àgbáyé hadith yẹn wọ́n ní pé wòjú wòlé mùsùlùmí ànilówó kọ́ sí àárọ̀ bì náà a gbọ́dọ̀ kẹnu bọ pàtàkì ọmọnìyàn ọmọlúwàbí yẹn ìkejì òun ni pé a gbọ́dọ̀ ṣépè fún mọ́mì pẹ̀lú ká máa sọ pé kọ́lọ́hún kò lè jìnà sáànù rẹ̀ bákan náà ọ̀rọ̀ bíburú ká sọ̀rọ̀ àfọ̀n àtiṣẹ́ bíburú àìsùn gbọ́dọ̀ sọ ahọ́n wa ká má wọn ò kọ́ fíkì òrí ni wọn á sọ ọ́ di òde búlù fíìmù. kódà nù tàbá lọ ka ẹ̀yà sọ̀tọ́ lè rìn káwọn afá máa fi ń kọ́yìn lẹ́sùn ẹni tó fẹ́ bá ní sọ̀rọ̀ nínú àwọn kẹtọ́ wọn fẹ́ kó sọ àwọn ẹ̀ nínú ẹ̀ nìyẹn yanni kékeré kí ni sá tí kò máa sọ̀rọ̀ nǹkan tó wọnú lára obìnrin lólo tó ń ṣe wá sí fáwọn ènìyàn ní ìyàfó ń ṣe dìdìrín ìyẹn ń bà mí ẹ̀yẹ́ ń bẹ̀ mí àwọn èèyàn jẹ́ ni ẹlòmíì tó bá jẹ́ sábàbù kò lágbára àti fẹ́yàwó ara ẹ lè ti máa yí padà ó lè máa lọ sí pálapàla ẹlòmíì lè níyàwó lé ìyàwó rẹ̀ ń ṣe àlejò lọ́wọ́ ó lè máa lọ dá láàmú nítorí pé nǹkan tó fa pípọ̀ náà àwọn ọmọ wa tó yẹ pé wọn ò ju seventeen lọ àwọn bàbá wọn sì ni wọn fẹ́ kàwé wọn fẹ́ kéwú ọkùnrin yìí náà lọ sáwọn àlẹ́ mi wọn gbogbo tẹ̀mítẹ̀mí wọn fi wọn ọkùnrin kì àwọn awádìí pé kí ló fà ìgbọ́kúgbọ́ ni àti wòkúwò àtọ̀rẹ́kọ̀rẹ́ bí kò máa sọ̀rọ̀ yòówó ọkùnrin àtòbìnrin létí wọn lọ́pọ̀lọpọ̀ ní ń jẹ́ kẹ́mi wọn máa fà mọ́. ẹ̀rí ńgbà ń kéékèèké mò ń rántí dáadáa àìsí fẹ́ẹ́ dàgbà báwa náà lè máa fọnu àwọn bàbá wa máa ń jókòó tí wọ́n ń o. wọ́n ò rí ipa àdìde kí ewu jẹ́ ń ọ̀rọ̀ wọ́n máa ń sọ wa bí ọ̀rọ̀ ẹ̀kọ́ bí bí àyèsù ah, wọn sì máa gbọ kó ṣe pé wọ́n kẹ́lẹ́ pé à ah, nígbà tó wá gbá mú ọ wá lọ ọ wá ṣe kí gbogbo wòròwòrò ìsọkúsọ ìwòkúwò ọ̀rẹ́kọ̀rẹ́ ó yẹ àwọn ọmọ tó wò pé mi ah, fẹ́ kí wọ́n fẹ́ kí wọ́n lọ sùkúù ni wọ́n á kàwé ọ̀hún ọlọ́tọ̀ ni wọ́n fi sẹ́nu. so nípa bẹ́ẹ̀ àwọn adáàmọ́ ń sọ kúsọ dá ń bẹ̀ mí àwọn èèyàn jẹ́ ká sọ̀ra fún àwọn àsọ̀rọ̀ òfò ká sọ̀ra fún. hadithi mi lábẹ́rẹ̀ tọ́lá parí báàbò yìí kó tó di pàṣẹ mi lónìí. حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال عن عبيد الله بن سلمان عن ابي عن ابي هريره رضي eléyìí tó ń kọ́ wa ní àníkàsàtúnṣe wa wa kálímù mọ̀kálàdì wọ́n ní hadathana suleiman bin bilal látọ̀dọ̀ àwọn bẹ́ẹ̀ dìlá ibùn salman àni àbí látọ̀dọ̀ àbí wọ́n rọ̀jẹ̀ lọ́wọ́ tàlá ní. wọ́n lọ́rọ̀ ìwá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. kí ló rò ní wọ́n là nẹ́bi sọ yìí pé láàyà ń bá rìn lè dé ní wàjáì ẹni tó bá jẹ́ olójú méjì olójú méjì nẹ́bi kìíní rẹ̀ rẹ̀ ni àmọ̀bọ́ ta ni ọ̀sẹ̀ tọ́kùntọ̀ ń jẹ́ àmìnà ọjọ́ ẹni tá a lè ọkàn balẹ̀ sí tá a máa fi nǹkan pamọ́ sí lọ́wọ́ wọ́n fẹ́ kí wọ́n yin ìwọn lẹ́gbẹ̀ẹ́ yìí kí wọ́n yin ìwọn lẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n lẹ́ni tó ń pè ní zoliwa jihai wọ́n lẹ́ni tó yẹ pé yóò gbé ojú kan lọ sọ́dọ̀ àwọn ẹnìkan bí báyìí àwọn oyin yóò tún gbójú mi lọ sọ́dọ̀ àìlè àwọn náà máa máa yìn sọ̀tún sósì má bàbí kan jẹ́ irúfẹ́ ẹni bí ó lè jẹ́ kí ni kò lè jẹ́ àmín kò lè jẹ́ ni tá a máa pa ọ̀rọ̀ mọ́ sí lọ́wọ́ olójú méjì àgbọ̀yìí dábàá nù hadith yẹn wọ́n lẹ́nu tó ṣe pé yuzayyinu likulli ta'ifa àìbàhà láì fi ti ń bẹ fún yẹn kọ̀ọ̀kan yọ máa kọ́ sọba tọ́ba dọ́dọ̀ àwọn ẹni kejì láì fi yẹn yọ sọ fún burú yọ máa bú eléyìí lọ́dọ̀ eléyìí yọ máa yin eléyìí lọ́dọ̀ eléyìí eléyìí mọ̀ ẹ̀ ẹ̀ mùnẹ́fìkì ni ẹ̀rí. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọ̀gbọ́dọ̀ jẹ́ kíni o jẹ́ amin hadith mi tó tún wà lábẹ́ báàbù yìí ká sọ̀rọ̀ afọ́jú méjì máa fẹ́ lẹ́kọ̀ọ́ sọ wípé ìdá àǹtí aláàmútó mi wọn lámútẹ́kùn káàfìrán fa ìdá ya àmọ́kọ́ náà ààbò tó o bá nígbàgbọ́ tó o dẹ̀ yá kéfì lọ́wọ́

حدثنا عمرو قال أخبرنا شعبة عن أبي إسحاق عن أبي الأحوص عن عبد الله قال الألأم أخلاق المؤمن الجحد tọ́ káàdì sọ́ra gbogbo àwọn ọlọ́rọ̀ ṣàkàṣàkà ọlọ́rọ̀ sọkúsọ amúrò bínú mọ̀rọ̀dọ́ hajjakana ó ní sọ́nba fún wa ní rògbò látọ̀dà bíi ishaq látọ̀dà bíi ahwas látọ̀dà abdullah wọn lọ sọ báyìí pé alẹ́mu akhlaqil mu'min èyí tó jẹ́ ìwà egú jù tí ń bẹ láàrú nígbàgbọ́ òdodo òun náà nìkan ọ̀rọ̀ bàjẹ́ nínú nǹkan tí wọ́n fi mọ nígbàgbọ́ òdodo kó débi ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣàkàṣàkà bí èpè bí nǹkan kẹ̀kọ́ máa tẹ̀ bí egú kọ́ máa bù bí ọ̀rọ̀ òhò kọ́ máa sùn níbẹ̀ wọ́n ti mọ mùmí ni wọ́n á ṣe pé gbogbo ẹ̀ náà yọ ọ́sà kẹ́ tẹ́lẹ̀ náà ní pé yìí ni èébú yìí ni ìṣọkúsọ yìí ni ìwà èébú tó lágbára jù ti ń bẹ lára mùmí nínìyẹn torí bẹ́ẹ̀ ẹ̀rí àdìsí tọ́kẹ́yìn náà. حدثنا محمد بن عبد العزيز قال حدثنا مروان بن معاوية قال حدثني محمد بن عبيد الكندي الكوفي عن أبيه قال سمعت علي بن أبي طالب رضي الله عنه يقول لعن اللاعنون قال مروان الذين يلعنون الناس سبحان الله سبحان الله هذا يعني حديث إسناده لكنه ضعيف قل محمد بن عبيد على كندي àti bàbá rẹ̀ yẹn lámù yóò ọ̀rọ̀ fún hálóhùnmá wọn ò mọ̀ sí sí wọn. wọn tó jẹ́ kí àfitì hadith yìí kó lẹ̀ nìyẹn. kí ni hadith yìí náà wọn ni muhammad bin abdul aziz haddathana ọwọ́ ni marwan bin muawiya òun náà bá a sọ̀rọ̀ ọwọ́ ni muhammad bin ubaydi alikindi alikofi ìyẹn náà bá mi sọ̀rọ̀ ikú alátọ̀rọ̀ abẹ́ ó ní mo gbọ́ ali ibn abi talib ẹ̀rí kọ́ sọ pé salawatullahi alayhi àbí ẹgbẹ́ wa sọ pé èèyàn lè wí fẹ́lómi àti pé sèṣì èèyàn máa rí lára àwọn àfáwà tí wọ́n bá jẹ́ ara yámọ̀n tí wọ́n wá lápa abẹ́ẹ̀dì gẹ̀ẹ́dì tí wọ́n lápa lára ẹ̀fárómẹ́ǹtì yẹn àwùjọ yẹn àwọn yẹn ni wọ́n fi máa ń wí irú gbólóhùn tá a lè wí fún ànẹ́bí wọ́n wá wí àdúrà yẹn wọ́n wí fún rọ̀ àlẹ́ àbí ìtàlẹ́ wọ́n wí fún Fatima wọ́n wí fún Hasan òtúmọ̀ kálẹ̀ wọn wí fún ọtí ti ṣíyàn abẹ́ẹ̀dì kẹ́ẹ̀dì wọ́n lapa pẹ̀lú àwùjọ yẹn ni àti pàdùn àyẹn nìyí ọ̀sẹ̀ni téèyàn ò lè wí fún ọ̀hánà sọ̀sálà ó ti wí fẹ́nìkan rí pé Allahumma salli ala abi awfa sọ nígbà sọ́lẹ̀ ó wí fún abi awfa akéèyàn lè wí fẹ́ lómi ṣùgbọ́n mo dẹnu àwọn àfáwà kò sí ni pé wọ́n fẹ́ ká ṣe rẹ̀ tọ́bajá àwọn ànábì ọlọ́run kan ní alayhi salam a sọ pé kí ni wọn wá sí ọmọ lọ ọmọ bó di bẹ́ẹ̀ sọ wọn ní hadith náà wà nìyí wọn ní àbí tọ́lìbì àlì wọn ní máa wí wípé lóyìn náà àlàánún àwọn tó máa ń ṣépè fún yẹn ìpè ti ń jẹ àwọn náà mọ̀rọ̀wánù ní àwọn yẹn ni àwọn tó máa ń ṣépè láwọn èèyàn níbẹ̀ yẹn ni ó ti máa yọ anú àgbáyé tá a bá nù hadith yìí òun ni wípé àwọn aṣépèlé ní njọ́gbìn alkèyámọ̀ wọn ò ní jẹ́ olùjẹ́rìí o. wọn ò ní jẹ́ olùjẹ́rìí wọn ò sì ní lẹ́ni tí ọ ṣẹ̀rí wọn àti pé wọn ò tún ní rí sípẹ̀ níjọba ìdàlùkẹ́yàmọ̀ ìyẹn kí ọ máa hẹ́nẹ̀ fún wọn láti sípẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn ọmọ ìyá wọn àbáwọn wọn àtàwọn ẹni tó ń sí ṣàfà àti sọ fún wa pé ń bẹ fáwọn ẹni tó wà fáwọn ẹni kan sọ̀rọ̀ kọ̀ pé. ìkọ̀wé al-Qur'an fa innahu ya'ti yawm al-qiyamah shafi'an li ashabihi. irú gbogbo ẹni ọba yẹ lẹ́gbẹ̀ẹ́ kò ní rí ṣàfáà yẹn orí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àfipè o àdó báyìí hàdà sallallahu alaihi wasallam ọba rẹ̀ lọ́kọ́ mọ́lẹ́ àrà. ta ní béèrè náà ra àmọ́lọ́lá náà. ṣé wọ́n mọ̀ ọ̀ya ọ̀ya ọ̀ya aláwọ̀ Náà. Ẹ káàárọ̀ ni.

ẹni yẹn wọn padà pẹlẹ bọ́ láì fún àwọn mùsùlùmí ni wọ́n yanjú rẹ̀ ìyẹn ti ṣáájú àbí. àwọn tó lọ pẹlẹ bọ yẹn ẹ jà fún ṣùgbọ́n tó wáyé kí wọ́n lọ fa agbára pè é ní ọlọ́run máa yàn tí wọ́n bá fi agbára gbókù tọ́lá agbára wọn bá fi gbókù agbára ni wọ́n fi gbókù wọ́n àwa la wà ń bẹ̀ pẹ̀lú owó tí wọ́n ti gbà àti ìdẹ́rùbà tó ti fa ń wọ̀nyí padà jìnnà sọ́lọ́run àsùnmọ́lọ́run tó ìdẹ́rùbà tó ti ṣèyàn á ti bà wá lẹ́rù ní kíkọ́ àwọn èèyàn ti sáré kó gbogbo owó dàlẹ́ tó báyìí pé ọwọ́ agbára yẹn wọ́n lò ọlọ́wọ́n yẹn àwọn àtàbàdẹ̀ jẹ́ mùsùlùmí tá a mọ̀ pé bẹ́ẹ̀ ni ká gbìyànjú ká lọ gba òkú yẹn ni gẹ́gẹ́ bí Bándélé ṣe ṣe ń jèlò àbẹ́ ti gẹ̀ẹ́sì síra táwọn ṣéèkù wa kọ tí wọ́n kọ nípa àwọn oníláwà ní Ìbàdàn ìyẹn Sheikh uh, Mudir Abdulrahim Hamza so síra àwọn tí wọ́n kọ wọ́n sàlàyé bẹ́ẹ̀ ẹ̀ tó kú bẹ́ẹ̀ wọ́n lọ gbé wọ́n dẹ̀ sí wọ́n lọ káwọn oníṣègùn yẹn fàwọn tá a wá jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ rìn ọmọ ọ̀yá wa lọ torí nǹkan tó nídìí lọ́dọ̀ wa irun yẹn ni ẹ̀hún kọ́ wa nù hadith yìí pé tá a bá rí èèyàn ọgọ́rùn-ún tọ́jẹ́ gbàrọ̀ gùdù tọ́ba kírun sí yàrá yẹn máa rí àforíjì tọ́ba ajá sí fáwọn tó ní tàwọn hídìí fọ́tì èèyàn máa rá àforíjì bóòlù ajá sọ pé kẹ́lẹ́ bọ́ ọkọ lọ sí kíni ọkọ lọ sí tá a bá mọ̀ lókun tá a bá dẹ̀mọ̀ ọlọ́run máa yẹn ẹ lójú ayé àti sọ̀sọ́lá arábìnrin kan ló máa ń tún mọ́sálásí ṣe àti sọ̀sọ́lá dẹ̀ wò pé ilẹ̀ yìí má dọ̀tí kí ló ṣẹlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni obìnrin yẹn ti jáde láyé lálẹ́ àná wọ́n dẹ̀ ti palẹ̀ rẹ̀ mọ́ á ah, ìjọ lọ́nà ó yá jẹ́jẹ́ ẹ̀ sọ fún mi àwọn òpin kábà kó nira bá yín ni bẹ́ẹ̀ sì sùn gbà yín ìjọ lọ́nà ó yẹ tọ́ka mi sísà rẹ̀ ó dẹ̀ lọ ṣe sọ láàánú mẹ́ èèyàn lọ kírun yẹn mẹ́ ọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ ni tó kò sí láì fi bí agbègbè bẹ́ẹ̀ wá ní ìbára sí bàbá nínú ilé ẹ̀ ṣé ìyá sálámọ̀ sí ilé ẹ̀jẹ̀ lọ́wọ́ ìyá ẹ lẹ́ o òun lè yọ òwe ẹ káàkẹ́ o náà nígbà tí èdè ṣe mùsùlùmí náà alaikum salaam tula. náà ọlọ́run ní gba tútú bá rẹ̀ nítorí pé nu májẹ̀mú tọ́lọ́run máa fi gba tútú bá rẹ̀ bóyá mẹ́ta ti rinlẹ̀ ọkẹ́ ẹ̀yọ̀kan ẹ̀yọ̀kan tọ́dẹ̀kùn yẹn ló léwu jù wọ́n ní rọ́dùlù mọ́tọ́ọ̀lì á lọ bẹ́ẹ̀ ni ẹ pé mo bò yín sí abẹ́ ti gẹ̀ẹ́sì àwọn èèyàn wá láwọn foríjì gbà yín lọ́mọ aláforíjì ọlọ́run bá sùhánà ọ̀tàrà torí láì jáde kí wọ́n foríjì tó bá díjọ́ gbìyànjú kí wọ́n bá di muflis gbogbo sẹ́ẹ̀rẹ́ máa dègbéjọ yẹn ó sì máa padà ìyá àdàbí láhìn mi dálé náà. ẹ yóò ṣe dáadáa ni tí ọ̀rọ̀ kò kìnnìyàn yóò tún máa lọ tó bá rí pé rí ibà ni ìyẹn ó ṣe dáadáa míì tí ó ju àbùsí tó ti ṣe ń jẹ ló lọ yóò sì máa wá foríjì lábẹ́nu àbẹ̀sìkè tó bá jẹ́ gíbà ni gíbà ni máa fa wàhálà jù fọlọ́sọ fún yẹn pé mo bu ọ báyìí yóò dùn gan mo dé yàn ọkàn ṣe ni pé yàn wà lọ síbi títí ń bu káàkiri yẹn yàn lọ sọ̀rọ̀ rẹ̀ dáadáa àbẹ ti gẹdẹ bá rí i pé fìtínà mi ló máa dálẹ̀ téèyàn bá ní kóun dá nǹkan yẹn padà yàn wà ọgbọ́n tí ó fi padà dá kìíní yẹn padà yóò tún lé yóò sì máa wá forí jẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala náà wàlúùsọ àtàlọ wà kásán. sheikh ibn usaymin rahimahullah nínú fatawa alẹ́ akida arkan islam wọ́n ní tí lamu yẹn bá sàn wọ́n sọ pé asalaamu aleykum àwọn ní kéèyàn dáhùn dáadáa abẹ́ ti gẹ̀ẹ́sì wọ́n ní kí ló dé àwọn náà láwọn kọ́ọ̀tù ibn qayyim pẹ̀lú ọ̀rọ̀ kan táwọn sọ pẹ̀lú ayé alùpàá lọ pé tí wọ́n bá wáyé dára fún yé ntun bi tahiyya fàhayyo bi ahsana ọ̀rọ̀ tó wà tí ọba lé kéèyàn dáhùn rẹ̀ àrẹ́dígẹ́dì Ibn Qayyim ló ní ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn nùtẹ̀mínú kọ́sì wọn nínú fatawa al-aqida wa arkan al-islam tọ́lá yìí pé láàmù yẹn sáǹdì dáadáa tí yẹn gbọ́ tọ́lá pé asalaamu aleykum yẹn náà dáhùn pé wà aleykum. Thank you. ọjà òwe kan gbé ilé ilé jẹ́ pé ọ̀kan bẹ́ ń bí ọ̀kan bẹ́ ń bí ọ̀kan bẹ́ ń ó lè wà ládùúgbò yìí kọ́kàn wà ládùúgbò yìí ṣùgbọ́n tí ì bá ṣe pé pẹ̀lú fẹ́ wọn èèyàn gbọ́dọ̀ kó wọn pọ̀ wọ́n á pín yẹn lẹ́nu ẹ bá jọ sọ wọ́n sọ pé ẹ kó wa pọ̀ torí wọn ní bòyóòtì wọn lọ́lọ́run wí bòyóòtì nàbí ilé odidi kọ̀ọ̀kan ọwọ́ àlè má ju sẹ́fọ̀ sí lọ. òsínbà àti lè túmọ̀ rẹ̀ a lè sọ pé orí láǹdì kan náà ni a sì lè sọ pé múlẹ̀ káàkiri múlẹ̀ káàkiri gbogbo ẹ̀ pátá lọ́lọ́ kọ́sà ti má fẹ̀tọ́ kálukú dùn náà alaikum salaam sọ̀rọ̀. aláìyá àmọ́ wọn rí o bóyá wọn fẹ́ fi sàkọ́lé kíbla ni ìwọ̀n tẹ́mi kẹ́ mọ̀ ní pé téèyàn bá fẹ́ tọ̀ téèyàn máa kọjú da kébìlà kọ́ dẹ̀ máa kẹ́yìn dá ṣùgbọ́n tún àbósìn rẹ̀ náà. ẹni ẹni téèyàn kú. ẹ̀yìn ah, bá lọ ọ̀dọ̀ ẹ̀ tó bá ti gbà tí ò bá tún di wàhálà mi kò sí láì mo bá yẹ kó lè di wàhálà mi ibi déyẹn ti ń sọ̀rọ̀ àìláìda kí yẹn tó padà máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa àwọn náà padà béèrè pé akílódé ìbẹ́ ni yẹn sọ pé ọ̀dà ni ẹ̀ bẹ́ẹ̀ ni ohun tó yé mi ń gbà yẹn ni ṣùgbọ́n mo ti padà rí wípé ẹnìyẹn dà ààrẹ ti gẹ̀ẹ́sì. dáadáa ọrin lẹ hadith wa lórí ẹ bá a ti pe irun alè ṣe fọmọ rẹ wàlẹkùn sálàm tó lọ. ẹ lọ gbọ́ wá sí jàbàtà hmm, èèyàn ṣe bídí àkọ́ láti fọwọ́ ọ̀tún jẹ. wàlẹkùn sálàm tó lọ. Wow ó ẹnìyàn gbọ́dọ̀ sọ lápẹẹrẹ nísìn yẹn tó ṣe kó ti nẹgbàrá nẹgbòro àtẹsẹkù ó sọsẹ padà darí sọ́dún yẹn ààrẹ ti kẹsì tá a bá bá ń béèrè lọ́wọ́ ẹ̀yìn pé bóun ìrìn àjò yín ẹ fẹ́ lérò kó ń ranù ní ọlọ́run má sì mí ló ń ranù ọ̀tán yóò sì máa dá àfa lóhùn nìyẹn tọ́ba agbára lọ́wọ́ mọ̀ ń ta níbi bá yín sọ ohun tí ń bá yín sọ ẹ̀yin lẹ́ mọ̀ ń bẹ́ẹ̀ wájú mọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ mọ̀ bá nìyẹn wọn ò fẹ́ kéèyàn sọ. kind of